بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للأنام نبينا محمد الأمين وعلى آله وصحبه والسابقين لهم بإحسان أجمعين قال الحافظ ابن حجر رحمه الله في كتاب الحدود من بلوغ المرام باب حد السرقة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة فتقطع يده ويسرق الحبل فتقطع يده متفق عليه أيضا حديث الله واجب ابن حجر شيخ Imam Bukhari àti Muslim náà lọ gbà wá bó ti jẹ́ pé àwọn náà ni wọ́n gba ìtọ́ sáájú eléyìí wá olókìkí ayélujáfì látọ̀dọ̀ Abu Huraira ọlọ́nkọ yọnu sí i ó ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ọkọ̀ wípé ìgbésìnà sí ìfẹ́ ọlọ́run kọ́mọ abẹ fún ẹ̀ńtọ́jà lè bó ti jẹ́ pé ìtọ́jú òun náà ní ẹyin adìẹ ó di di di tó fi kójú òsùn ní alẹ́ torí ẹ̀ gbé lọ́wọ́ ẹ̀ wá gbé lọ́wọ́ wọ̀nyẹ́ tẹ̀lé pẹ̀lú habit abóńdí okùn okùn ọjọ́ pé títà ni wọ́n ń tà tí wọ́n á ń di lọ́kọ̀ọ̀kan ń di lọ́kọ̀ọ̀kan tó fi tó òsùn tá a ti lè gbé lọ́wọ́ pàtó sàkóyẹ̀wò ní àtúwá bí ọwọ́ rẹ̀. ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ táàbì mu àdìsí yìí onáà ní kó fèrè lẹ̀ fún wa yìí pé nínú ẹ̀sìn Islam onáà ní pé ẹ̀ ń bá jáde ká gbé e lọ́wọ́. ṣùgbọ́n àtìkọ́ síwájú ìgbésẹ̀ ní gbogbo olè jíjà ìyẹn máa ń ẹ̀ gbé èèyàn lọ́wọ́ ó ti ní definition fún olè jíjà àti Islam èyí ó lẹ́tọ̀ọ́ sí pé tí wọ́n gbé lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹlẹ́sẹ̀ ni ó lè lòtí ọlọ́sọ̀ bá sọ pé kí ibi dandan ọlọ́ọ̀kọ́ máa bá kọ́ máa bá lójú náà ti fi ọlọ́ọ̀kọ́ máa bá ó túmọ̀ sí pé olè jíjà nínú kaba èròsì náà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ tí láàánú bá ti wá lórí rẹ̀ nínú Kùránì àbí nínú àdìsí ni ó túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ńlá ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé ibi nǹkan kékeré ìlú jẹ́ kéèyàn ọma iji olè lọ́wọ́ olè tó bá jí nǹkan kékeré kéèyàn ti tẹ̀wọ̀n tó ọmọ tí bá jí nǹkan kékeré tó ti lè kéré tó tí ì bá ti ti tiẹ̀ tọ́jà nǹkan oníǹkan tọ́ba ti di wípé oúnjẹ kékeré yóò mọ̀ ẹtì tọ́pọ̀ àwọn tí a di owó olùwà jìbìtì tí a di bílíọ̀nù mílíọ̀nù tírílíọ̀nù ní náírà ní dọ́là kì í ṣe bí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn kọ̀pọ̀ tí kò jẹ́ pé kò ta lè rí ní ìlọ́wọ́ àti bẹ̀rẹ̀ kò fẹ́ fẹ́ wọ́n ti ń dàbọ̀ díẹ̀díẹ̀ láti lé dé débi ẹnu fẹ́ ìjọba díẹ̀díẹ̀ àbòsí òṣèlú. díẹ̀díẹ̀ táwọn kan dáwọ́ àpò náà tó ń bọ̀ wá rí abẹ ní ìjọba à owó rèé sí ọwọ́ tààràtààrà anabi ọsọlọ láàrin ọsọlọ ó fi ẹ̀kọ́ yìí kọ́ wa pé kí amọ̀kùnrin kéré olè jíjà omi ìsìláàmù yìí yọ sọ pé a tọ́ba tú bá tí ọba ti bẹ́ẹ̀ mọ̀ kọ́ ọlọ́run ní ọmọ rẹ̀ ta ló sọ fún ọ pé yóò tù bá ta ló sọ fún ọ pé yóò tù bá lẹ́yìn ìgbà náà májẹ̀mú ti wù alẹ́ tó le lórí jíjalè tẹ́gbẹ́ ìgbà májẹ̀mú yẹn bá pé láàbò ojú sọ ọlẹ́kùn ti ká di ọwọ́ ẹ̀ tí ẹ bá ti di ọwọ́ ẹ̀ nìkan yóò ti yóò ti di àwòkọ́sí fáwọn èkó wáyé tó láti gbà kí ẹ ti ń jẹ ẹ ti ń di owó yìí lọ́jọ́ pé ìjọba ti dúró ìjọba bá ti dúró òòlù àwọn máa ń gbé lọ́wọ́ ni kí wọ́n ń gbé wọn lọ́wọ́ tó tún dé di oṣù tìfẹ́ ní ẹ̀wájú ọwọ́ jáde tó di kún tá àá eléyà àgbọ̀rọ̀ tó dẹ́ẹ̀tì ẹ̀rọ ìjọba gan-an ọ̀nẹ́gba ilé eléyìí ẹ̀ ti gbé lọ́wọ́ tó ti bọ́ jáde kan tó rẹ̀ wọ́n bá àwọn òjé ti dóòní gbóhùn ti tó ní jáde tó rẹ̀ tó kọ́nà àbí ìfọ́sẹ̀ nílé Ibn Hajar sọ yìí pé mọ̀tàkà tó nà àlẹ́ Imam Bukhari àti Muslim náà ló tún gbà wá wọn lọ́gbọ̀ ní Muslim ìgbàgbọ́lò lọ́wọ́ alẹ́ Imam Muslim ní òní. وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال أتشفع في حج من حدود الله ثم قال فخطأ فقال أيها الناس إنما أهلك الذين من قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد àdìsí ọ̀n sọ̀rọ̀ nípa ẹ̀ńtọ́wájú àdébùwọ̀ sọ́lọ́lá àdìsọ́lá tọ́wá ń dì rẹ bẹ́ẹ̀ nípa ẹnìkan kọjá lè ibi ká nàbí ìsàkọ́lá kó wò ó pé ẹn tọ́já lè yẹn kò mú ọkọ rẹ wá ṣùgbọ́n kò sá mọ́kùnrin òfin yìí òun náà lọ́dọ̀ ń bẹ àtẹ́bí ọ̀sán àlọ́ àlùsálà lọ́dọ̀ ti ń ibùdó fífi ẹ̀kọ́ sí ọmọ olùdíje àná ìsọ̀tọ́lá mi bàbá rẹ̀ ní bẹ́ẹ̀ ìtọ́lọ̀ ní àfọ́nù kọ̀ọ̀án tọ́lọ̀ ní kọ́lọ̀ mọ́ ọ̀dọ́ rẹ̀ ní àwọ̀ tọ̀rọ̀ gbogbo ní ẹ̀ta. àyíṣà wa ń gbọ́dọ̀ ní ìsọ̀tọ́lá mi sọ ibi ìrẹ́ òsámá àtẹ́sífà òfin hajj nínú ìlú ìlà tọ́ọ̀mà dìrẹ̀ bẹ́ẹ̀ ọmọ bẹ̀bẹ̀ wípé ká má mú ká má lo òfin kan lo òfin ọlọ́run ìdíyàjẹ tọ́lọ̀ ń mú wá lórí olè lórí ẹlẹ́sẹ̀ ọwọ́ àníká pàátì tó jẹ́ kọ́lọ̀ ló ní ọyàtọ̀ sí ti ìgbìmọ̀ àtòfin ọlọ́run bá tó àtòfin lọ òun ló ní òfin eléyìí lẹ́yìn ìgbà náà ló dúró ló dìde dúró láàrin àwọn èèyàn láàrin àwọn sàábà ọwọ́ àti kútúbà ìyẹn gbé ọba wọn sọ̀rọ̀ ọlọ́run tó bá gbèdé jù ẹ bá gbèdé ọba wọn sọ̀rọ̀ fakọọd òtún ọlọ́run sàtẹlẹ àwọn àtọ yìí ayé àyìnà ẹyìn èèyàn nítorí parun bá àwọn kankan ẹ ti ṣáájú yín annahum dáàmú ìdá baraka fi ihe ìṣẹ̀rí ìkùtàràdù òun náà ní pé tábìlì èèyàn tọ́ba jáde wọn tàràkù wọn ò fi lẹ̀ tọ́ba ṣe pé wọn ò fi lẹ̀ wàyí dáa tàràkà fi tọ́ba jẹ́ kó ń lọ jalè àkọ́ọ̀mù àdéhùnìlà hajj wọ́n wàá gbé òfin òfin wọ́n gbèdúró lé lórí wọ́n fìyà jẹ́ ẹ ọ bó ti ti wẹ́ẹ́fù pẹ̀lú ìdí lọ sí ìdí ìṣẹ̀lẹ̀ nàìjíríà. àwọn èèyàn kan bẹ nínú apc tọ́ ẹ pé alábọ̀ọ́ra oníjìbìtì náà ni wọ́n àwọn kan bẹ nínú pdp fẹẹ fi aláfọwọ́ra oníjìbìtì náà làwọn náà ńgbọ́ jẹ́ pé pdp ní ń jẹ́ pé ìjọba ọwọ́ wa ń do pdp pípọ̀ ju apc lọ. wọ́n mú apc náà ṣùgbọ́n ọwọ́ ń do pdp ju apc lọ báwọn náà bá ìṣòro ìjọba lọ́la ọwọ́ ò do apc ju pdp lọ ẹ̀ bá dé ìṣòro ìgbà tá a múra wá sí i nígbà tá à ń fi ọpọlọ àwọn èèyàn nígbà tá à ń fi péré tá à ń fàyè wọn ta dúdú tá à ń fi ta tẹ́tẹ́. wọ́n gbìyànjú àbúrò gbìyànjú o pẹ̀lú owó tẹ́ ń gbà ṣùgbọ́n ẹjẹ́ kọjẹ́ déédéé ṣùgbọ́n bó wo ló ti fẹ́ lójútùú ńgbọ́ yẹ pé ẹnìkan náà la mọ̀ lókè pé ọ̀rá yìí ò lè kọjá àwọn yòókù fi ń wà lábẹ́ nǹkan ló lè tẹ̀lé ẹnìkan nù àti òfin yẹn rí ń bẹ o ṣùgbọ́n ta ló lè sẹ̀rí ẹnìkan nu wọn. so kọ́lọ̀ nǹkan bá ti àtúntò ìlú wa anabi wa sallallahu alayhi wa sallam ó sọ wípé ntoko ìparun báwọn tó ṣáájú tọrọ ọmọ òbí lójútùú kọ́lọ̀ fi jẹ ìyá sí wọn òun náà ní wípé tí ọ̀lẹ́ wọn tó bá dẹ́ṣẹ̀ kan wọn fi àjẹ́ dáadáa ṣùgbọ́n tó yẹ kí ẹni abiyẹ ní lánàá wọn ló ṣe wọn wọn tó ṣe dọ́ọ̀bù tá ah, a ti gbọ́ a ti gbọ́. èèyàn ńlá tó bàbí jẹ́ tó jẹ́ kó gan ní ń fa ti ń pẹ́ wọ́n ti ń wò wọ́n ti ń wò wọ́n ò wọ́n ò fún wọn mọ́ wọ́n ń pín fún àwọn tó ti gbé ẹ̀ ẹ̀ ẹ̀. ولو من وجه آخر عن عائشة رضي الله عنها قالت كانت امرأة تستعير المتاع وتجحده فأمر النبي صلى الله عليه وسلم بقتل بقطع يدها ojúkọ̀nà míì káàdì sí ìgbà wá látọ̀dọ̀ àìsí àkọlọ́kọlọ́ ló fi ọwọ́ àṣàlàyé ta ní ẹ lọ sí pẹ̀. òun náà ni arábìnrin kan tó ní pé tẹ̀sẹ̀ ìlú lè ìmọ̀ ń ya nǹkan lọ́dọ̀ àwọn èèyàn fún bẹ́ẹ̀ lò wọ́n yọba jiyàn lẹ́yìn tó ọba yá tó fi lò àlò àlò ni tí ní dá padà àbí ti o ajá nǹkan rárá o ń bóyá gbàgbé àbí ní à èyí ni ti dá padà bóyá o ti fi fẹ́ lómi sí <laughs> ó فأمر النبي صلى الله عليه وسلم بقطع يدها النبي صلى الله عليه وسلم وقع في موضع الديلو جمهور العلماء ان تقوى جماعة مما wọ́n ní pé yẹn bá ń yá nǹkan tí bá ń sọ fún wọn ọ̀yà kò sí ìdí òkùnkùn kẹ́ ẹ máa fẹ́ ìgbé lọ́wọ́ ó ń tọ̀ ní wàá bò ní òṣèré ẹ̀rọ lórí tí wọ́n jà nǹkan yẹn. wọ́n ní ṣùgbọ́n nǹkan wá ní hadith yìí wọ́n fẹ́ fi ṣàlàyé irú èèyàn wo làná sọ̀tà ń gbé lọ́wọ́ nítorí olè jíjà ọjà lè ní ìyẹn kì í gbé torí pé ń jà nǹkan ń takò ó jiyàn rẹ̀ ọjà lè ní ọmọ ọmọ ìjà lè bó láti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ọmọbìnrin tó gbajúmọ̀ tó ń nǹkan tí èdè agbada tí ó sọ pé òun ti dàgbàdà gbogbo yorùbá ń fi etí ìnàjọ jíjà òun náà wà lórí ẹ̀mí ẹ̀ ipe torí olè jíjà ọjà lè mí ìtẹ́pẹ́tìlẹ̀ ìlànà ìjọba àgbà tó wọn gbé e lọ́wọ́ ṣùgbọ́n imam ahmed nínú ẹgbà wa kan ní ọ̀rọ̀ rẹ̀ olùdáǹtì ní mọ́sáàbù rẹ̀ ó ní bí nọ́ọ̀sù àdìsí ti wà iná ẹ̀mí ibi ẹ̀ ń bá jẹ́ pé ń yá nǹkan tẹ́ẹ̀rì nílẹ̀ pé ń yá bó ti yá lóde ilé náà lọ́ta kù ìgbé rárá o òun ti fún ọ padà amẹ́nìkejì ẹnìkejì náà pé ó ní rárá o òun ò tiẹ̀ dọ́dọ̀ tiẹ̀ rárá tó ń sún lọ bí ti wá ń ṣe káàkiri nù irú mi bí ìgbà tí ń jalè náà ni ìmọ̀ muhammadu sọ pé àjèrọ yọ̀ọ́ mi jọ́ ìjà òun lọ́dọ̀ rárá. àdìsí yóò túmọ̀ pé torí ẹ̀ ni wọ́n fi gbé lọ́wọ́ ọlọ́wọ́ bá lè kalọ̀ bọ̀ nímọ̀. àdìsí ìmáàmù abu sọ pé rọwáwù ahmed ìmáàmù ibn hajar ó sọ pé rọwáwù ahmed ìmáàmù ahmed ló gba àdìsí ẹ̀ wá wàlà àrùbá bẹ́ẹ̀ náà ni àwọn abu nasaayi àti ni وصححه الترمذي وابن حبان àti Tirmidhi o àti Ibn Hibban àwọn méjì sọ pé àti sọ wà sahih o. àfàwọn abdullahi bin abdulrahman al-bassam ó ní al-hadithu sahih hadith yìí hadith sọ fẹsẹ̀ rí lẹ́yìn. kí ló wà ń bẹ̀ ọ̀rọ̀ wa lọ́sọ̀rọ̀ Jabir kọ́lọ́n kọ́ yọrọ sí i látọ̀dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam. ibi òṣìṣẹ́ ọlọ́run sọ wípé laysa ala qa'ilin wala muqtalibin wala muntamidin qat'a àní ṣe gígé lọ́wọ́ fún àwọn èèyàn kan àwọn wo náà ni qa'il ẹ̀tọ́ tó ń jàǹbá ìyẹn pé ó ṣe kìyànà ó ṣe jàǹbá àmánà irú rẹ̀ kìí ṣe tí èèyàn sọ wípé ọjà nìyí kìí ṣe pé papapanáìtì ẹ̀kọ́ nípa abíyẹn ti bá ti èèyàn gbọ́dọ̀ pé irú rẹ̀ jáde ẹ̀mí ni ẹ dákun ebi ní ń pa òun ọ̀tọ́ lówó ebi ní ń pa òun lẹ́wọ́ àdìgbò burúkọ máa bọ̀ ẹ̀sìn yẹn wọlé ẹ̀sìn wá oúnjẹ ẹ̀sìn gbé kù ẹ̀wọ́ tọ́lẹ̀tì lọ àwọn ìgbàgbọ́ ẹ̀kọ́ tó ń débù nínú ẹ̀ náà nìkan rí sáfù. lẹ́wà lẹ́wà sàkéèjì àhà àwọn tó wà lórí tébù yìí àmọ́ yìí lẹ́bà bá nínú àpò rẹ̀ àbẹ́ bá nínú ẹrù rẹ̀ nínú báàgì rẹ̀ tó gbé lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ gbígbé lọ́wọ́ kọ̀ ní tiẹ̀ torí wípé disappointment ni tó ṣe o nípa pé ẹkún láàyè kọkọ wọlé lójú orí nǹkan pé ẹfọ kankan lórí lọ́wọ́ àǹfààní lẹ ìdílé lọ ẹ mọrú ti bẹlẹ mi ẹ tẹ ẹ bá kọ̀ǹpilẹ̀ fún adájọ́ adájọ́ ni wọ́n fẹ́ ru ìdí àjẹkọ́ lẹ́tọ̀ọ́ sí kìí ṣe pé dídé lọ́wọ́ yọ̀ọ̀fẹ́ ṣùgbọ́n ogun fẹ́ǹsì yìí lè wọlé lọ́ra pálá lọ sí inú pálọ̀ lọ́wọ́ abò nǹkan àà ó dùn ẹ̀ lọ́wọ́ ọ yàtọ̀ sẹ́mi àkọ́kọ́ nǹkan mọ̀ ike gígé lọ́wọ́ kì í ṣe gbogbo jíjà lè ní gígé lọ́wọ́ ẹni àkọ́kọ́ náà olè náà lọ́jà ẹni èkejì náà olè náà lọ́jà ṣùgbọ́n nínú sẹ́ríà Islam ẹni àkọ́kọ́ kì í ṣe olè gígé lọ́wọ́ ó lè kọ́ tí wọ́n fi tàzír fún tàzír náà ni ìdíyàjẹ tí ò ní gbàdéke adájọ́ ni ó wòye sí àbí olórí ìlú ni ó wòye sí ipe nǹkan báyìí láti rí àfihàn ẹ̀ báyìí jẹ́ǹkì ní káàkiri nìyẹn. wọ́lá mọ̀tẹ́lì bẹ́ẹ̀ náà ni ẹni tó já nǹkan mọ́ bàmọ́ yẹn lọ́wọ́ lọ́ba kọ́ lọ́fẹ̀tẹ̀fẹ́ lábá wú ánsẹ̀tì lórí pé wú ánsẹ̀tì ń pọ̀ bó tilẹ̀ ọ̀pọ̀ tó kì í ti díje lọ́wọ́ ó tún àyẹ pọ́ọ̀tì ẹ̀ yìí lórí pé bí ẹ bá lé agbára jùlọ ẹsẹ̀ kan tó bá jó ẹ̀yìn náà ti ta lé èyí ó mú balẹ̀ ní ìjẹ́ gbàngàn rẹ̀ èyàn tún lè délé ìdílé rẹ̀ gbogbo ẹjẹ́ tètè ó lè lọ́jà o ṣùgbọ́n èyí tó lè gbé lọ́wọ́ nù ìṣẹ̀ríà tí wọ́n bá múru ẹni bẹ́ẹ̀ adájọ́ ni wọ́n fẹ́ẹ́ ṣèdájọ́ pé irú kí ká ṣe múru ẹni báyìí gbogbo ìbáraẹni wala muntahi bẹ́ẹ̀ náà ni ẹ ti ń bò gan bí àwọn olókè bá rẹ̀ nínú bẹ́ẹ̀ tẹ̀ wà lọ́ní ìjà lẹ́sìn wà wọ́n ti wà mọ́ wo bó nǹkan mọ́ wo bó nǹkan mọ́ ẹ tọ́dọ̀ọ́dún náà ní ti jáde ah. ok. à ẹ kódà bí ìgbà kan ẹ mi bọ́ ok àwọn tí ń jáde bọ́ ṣé ṣé kìí ṣe kìí ṣe bí mo lè náà yìí tọ́lọ̀ fẹ́ kàwé tí kò fún ìgbà táwọn akéèké báyìí gbogbo àìsàn oníṣà láwọn lágbè ní báyìí àkọ́kọ́ dẹ̀ yọ kó tó yọ gan wọ́n ti kọ́kọ́ mọ́ ṣe fẹ́rẹ́fẹ́ lọ́wọ́ yọ báyìí àwọn tó mọ̀ síbi ẹ̀ bò ó àdẹ́wò ìjà ìyíyà ọ̀dà ìjà ìyíyà ọ̀dà rárá ìsìláàmù lọ́dà ló sàn ó yẹ kí làákẹ́ ìgbọ́n sọ fún yẹn ẹni ẹlẹ́ni ó ṣe jẹ́ kọ́fẹ́ tó bá ní wọ́n wà ló ti jẹ̀bi bí ọ̀gbọ́n gbogbo òkè ìbàdàn ń bẹ lónìí tó náà tó bá. gbogbo agbe ni ọ̀dà nígbà náà bíi ìfẹ́ wa ti di pé ọ̀fẹ́ kọjá lọ́wọ́ àìsí lọ́tọ́ ó tó tó gba ọ̀gá dà. lẹ́lómi ọmọ ìyọ̀ òdìjẹ báyìí tó ń bò kọ́lọ̀ sànú. tó irú àwọn yẹn kì í tó lè dìde lọ́wọ́ tọ́lá pẹ́lú mi ń bẹ tó yẹ pé kèé ṣe kó nǹkan yé mu kó nǹkan bò ń bò ṣe àwọn èèyàn ní máa ń bò yìí lọ́wọ́ ẹ̀ wáyé kó fà lórí ẹ̀ mú bẹ́ẹ̀ tòkí ẹ bá rírú wọn kí ẹ bá tà wọn adájọ́ ni wọ́n sọ irú ìdí àìsẹ̀ mo ni wọ́n jẹ kèé ṣe olè dídé lọ́wọ́ nínú sẹ̀ríà. torí ẹ̀ ló jẹ́ pé ẹ̀kọ́ Islam ọ̀rọ̀ ẹ̀sìn Islam ìdájọ́ Islam ọ̀n fẹ́ kọ́ gbèsè pé kéèyàn kàn máa sọ tó bá wù àwọn ẹ́fáàtì ti ń bẹ lórí ẹ̀ kéèyàn ṣe gbogbo ẹ̀ bá ti máa ló tó wá di ẹ́fáàtì ti tẹ̀ríà ọ̀yàtọ̀ síra wọn gbèsè pé ń tẹ̀ríà náà tọ́jà tó èdè lárúbá lọ́wọ́ lọ fi kọ́ kò fún ẹ̀kọ́ ti di ẹ́sípáàtì lórí èdè lárúbá wa tó fún èdè kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ọmọ kan ní sọ fáti wà sọ̀rọ̀ láìpẹ́ yóò mẹ́rin mo ní à tí wọn náà ti dà fáà ní <laughs> ọlọ́wà pé ẹ̀jọ́ àfàlọ́ wa òde ó tẹ̀ ti béèrè ọ̀rọ̀ sọ fún ọmọ kan pé kí láǹfààní àwẹ̀ tó ń gbà ọlọ́ọ̀ká kú bá ọ̀wà tí yòókù wọn òdìlóòtú ń gbà wẹ̀ ìyá lọ jáwèé ìyá lọ jáwèé rẹ mo ní rárá mbọ jẹ́ pé mùsùlùmí ni sọ fún pé kọ́ máa kí òun lórí òkèèjì kí yàwé rẹ̀ jàtẹ̀wọ́ gba pé pé máa gbà rùn kí òun ṣùgbọ́n àwẹ̀ ọ̀ràn yẹn kan ni ìbáàdà kan

Ibn Hajar sọ pé rọ̀wá olùmọ̀tòkò rúù àwọn tá a sọ síwájú yẹn àwọn náà wọ́n tó gbà wá wọ́n sọ hahawu ayédọ́n àti Tirmidhi wọ́n mọ̀ Hibban tó Tirmidhi àti Ibn Hibban wọ́n sọ pé àdéhùn sọ wà sọ̀rọ̀ ìwé yẹn. kílọ̀ wà bẹ́ẹ̀ náà ni pé àrọ́bì ibùdó kàdí radiyallahu anhu qala látọ̀dọ̀ rọ́bì ọmọ kàdí kọ́lọ́n kọ́ yọnu sí i ọ̀sọ̀ pé tẹ̀lé ìjọ Rasulullahi sallallahu alaihi wasallam yaqul bọ́bọ́ tí ò ti fi ọlọ́run ti sọ báyìí pé làákọ́sí àfi dámárì wàlà kẹsàb àìyé yẹn lọ́wọ́ nítorí wípé ọkà ń lo èso àbòmú níbi èso dàbínù tó wà lórí igi yìí.

mo rò ti yéésì ìyẹn oṣù lè jà rárá tó bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé ó mú bí èso àní gbé lọ́wọ́ tòmọdé bá ti mọ̀ pé àwọn èèyàn kan wọ́n ní abẹ́ńsọ́ gba yípo abẹ́rẹ́ pé wọ́n ti tán wọ́n roko máa ń yì èèyàn lẹ́tọ̀ọ́ kó mu nǹkan bẹ̀ kọ́ máa lọ rẹ̀ àwọn èèyàn yẹn wọ́n wá sí ọ̀wà sí wọ́n wá sí sí àbí bẹ́ẹ̀ kọ́ ní táwọn mọ̀ tí ọ́ lálẹ́ wù bíi ti ìdẹ́pẹ́ ìmọ̀ alalẹ̀ wù dáadáa nínú gbó odidi tiri tọ́ba sì mọ́ ìdìbẹ́fẹ́ ó lè gbẹ́ra kábẹ̀ hányányá fẹ́ẹ́fẹ́ àwọn tí wọ́n nílò nídélẹ̀ bẹ́ẹ̀ bá ń lọ tọ́ba rí ìlú ọ̀jà lè rárá fún òkú tí yéésì tó rí sùn ọlọ́run ni tí wọ́n fún ẹrúfin rẹ̀ mọ́tò bá ti lè jẹ́ pé ó ń sìn ọ̀rọ̀ àgbà yíká mọ́ fún ọgbà ọlọ́gbà kọ́ lọ́lọ́ gbé ibi ìbẹ́fẹ́ o àbọ̀ ń lọ mú ìbẹ́pẹ nínú ọgbà ọlọ́gbà ó ti ragbà yíká omi nǹkan náà ọ̀ ń jà ọ̀ ń lọ ọ̀tà gbogbo déèjì kẹlòmí ọmọ bá wọ ọbẹ̀ náà ló fi fi ọgbà yìí kó. àdìsọ́tẹ̀ nílé ibnu hajar sọ yìí pé akhrajahu al-hakim abu dawud wàlláfu lahu wa ahmad wa nasa'i wa rijaluhu siqa. abu dawud lọ́gbà wa àti ahmad àti nasa'i wàlláfu lahu ọ̀sẹ̀ pé gbólóyìn abu dawud lónìí lẹ́yìn ìgbà tó wá sọ gbogbo àwọn tó gbà wá tó ní wá rí ja lòdù ìfà àwọn tí wọ́n gbà wá gbogbo wọn pátápátá ẹni ìfọkàntán ni wọ́n. àfàwọn abdallah bin abdulrahman sọ pé hadithu abi umayya hasan hadith abu umayya tá a fẹ́ kà yìí hadith tó hasan ni hadith tó fẹ́ kìtẹ̀rì ni. kí ló wà ń bẹ̀ onáà ọ̀rọ̀ wá látọ̀dọ̀ abu umayya alimakutumiya kọlọ̀nkọ yọrù sí ó ní ó sì ya Rasulullahi sallallahu alaihi wa sallam bìlí sin kọ̀dì ìtarafa ìjọrọ̀fan wàlà yúdàdì máàkù màdá. wọ́n mú olè kan wá bá anabi wa sallallahu alaihi wa àti àlífù olè náà ń jẹrẹ. mú olè kan. wa sallallahu alayhi wa sallam kọ̀dé ìtara fàkìrọ̀ ọ̀fẹ́ni ó sì ti jẹ́wọ́ pé òun jalè wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú tọ́tà àwọn bàbá pa fún mi lẹ́jọ́ mẹ́ta yìí wọ́n ní jọ awúsá àwọn wọ́n lọ lórí ni lórí bẹ́ẹ̀ ni <laughs> <laughs> bàrà wọ́n tẹ̀ wá sí tí wọ́n bá ti kọ̀ọ̀kan bí ìdílé ti lọ́yẹ́ pé wọ́n ti lọ kọ́ lórí ìdílé ọgbọ́n. ọjẹ́wọ́ ikú ìdálẹ̀ wàlámù yóò jẹ́ni máa àwọn mọ̀tá ṣùgbọ́n tó jí gan wọn ọ̀bá lọ́wọ́ ẹ̀ wọ́n kàn mú wa ní pé ọjà lè. فقال له رسول الله صلى الله عليه وسلم ما إخاذك تركت ìwọ ọkùnrin ìwé kọ́ jalè o kọ́ọ̀lá bàlà ọ̀rọ̀ orí bó ṣe wù ànábì o jalè gan ni. fàcádà àléyìn mara tẹ́yìn àwòsàlá àtàní ẹ̀ńtọ́ gbọ́rọ̀ wá sọ pé ànúsàsà tó wá fún ọ̀rọ̀ yẹn sọ fún lẹ́ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta ọkùnrin sáà sọ pé kò rí bó ṣe wù ń jalè o fàámàrà bíi òsì ọlọ́wọ́ apàtẹ fàkútà ebi kí wọ́n lọ gbé ọwọ́ ẹ̀ wọ́n ti gé e fàjí abíyì lẹ́yìn ìgbà wọn bíi e tán wọ́n wá tún mu wá bá nílùú sallallahu alaihi wasallam fàkàl istaghfirullah ìwọ́ burú sọ̀rọ̀ wàtúbù ilé kó o sì túbà lọ́dọ̀ ẹ̀ fàkàl astaghfirullah àwọn àdúgbò ẹ̀yìn. onírè ọlọ́run ọ̀tọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ rẹ o mo tún bá lọ́dọ̀ rẹ fakọ́ọ̀d ètò ọlọ́sọ̀ fẹ́ràn bá sọ pé Allahumma tub alayhi Allahumma tub ọlọ́run bá túbọ̀ ọkùnrin yìí o ọlọ́run bá túbọ̀ ọlọ́run bá túbọ̀ ó túbọ̀ yìí pé ọlọ́run ti bá túbọ̀ nítorí ẹ̀kọ́ tọ́kọ̀ lọ́wọ́ àgbà hadith alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní wípé ìtọ́wọ́jú pọ̀jù ní olè fẹ́ jẹ́wọ́ ṣùgbọ́n ń bà tó jalè kò túmọ̀ sí pé gbogbo òbẹ̀rù ọlọ́run ti kó ń bá yàrá nínú òbẹ̀rù ọlọ́run ti bẹ̀ ń bá yàrá náà ló ti jẹ́wọ́ wípé a ah, kò tọ́ ni kò ń jalè lọ́wọ́n fọlọ́run ni o. kẹsẹ̀ ọmọtò kẹsẹ̀ ó dúró lórí pépé mi ó ń jà yìí eléyìí jẹ́ ìdí ìfi ọ̀rọ̀ padà fáwọn àwárí lẹ́nu àwọn àwárí tó ti pé ìkẹfìrú nàbí ní kẹbi ọ̀rọ̀ bí wọn bá ti fi ẹsẹ̀ wọn wà àwọn mi wà nínú ayé nínú ayé àkùrá ọlọ́run ní wà máa ń jẹ́ kúlú mọ́kùnmínà mọ̀tà àmìlẹ́ni fẹ́jàgbá òwúdà àdìnà káàlì dàbíyà ẹ̀ ń bá màmá pamọ́ mi ní òdodo yọ wọnú náà jahannama yóò sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láéláé àwọn kàwájú ọkọ̀ ẹ̀rí àwọn ènìyàn nínú Qur'an kì í sáà tó fi tìrìkù lòdì ọkọ̀ amúnú lòdì. ẹnu àwọn jùmúrò ìlànà sí kò ní pé àáyà yẹn ọ ń tọ́ka sí pé ẹni tó rí èèyàn pé mú mènyèrè torí ìmẹ́ẹ̀nì rẹ̀ náà ló ti di pa ọmọ yẹ kúlẹ̀ mọ́mìnà mọ́tà àdìmẹ́dàdì ó rí pé mú mènyèrè nítorí ìmẹ́ẹ̀nì rẹ̀ náà ló ti di pa ìlú irú ẹni bẹ́ẹ̀ kọ́gbọ́dọ̀ tẹ mọ́mì bóyá yóò ti adé pé mọ́mì ní gbóni máa ní ẹni wà gbà pa ọ̀rọ̀ kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó bá pa mọ́mì ní òde tó ṣe ìdáàlú ẹ̀ tọ́ka sí pé ọ̀tọ́ bẹ́ẹ̀ kì í dé wọ̀ kò dé wọ̀ kankan bẹ́ẹ̀ kì í wà kọ̀ wá mọ́ lórí mọ́mì ní òdodo nìkan gbogbo tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tọ́lọ́ ń sọ̀rọ̀ ẹ̀ ló kọ́ra àbí hadith téèyàn ṣe tọ́wọ́ wípé ọlẹ́sọ̀ọ́ kó wọ́n ṣe irú ẹni bẹ́ẹ̀ ti tètè rí bí o bìbá tó fojú hàn kọ́wọ́ á máa ṣe kó ìtòkà kọ́ ṣe so ẹni wọ́n pè ní máa ti dín ní bí tó ti gbajúgbajà tí yẹn ti mọ̀ ní ẹ̀sìn tí ò ní wàhálà mọ́ àbí istiklal al-muharram aw tahrif al-halal téèyàn ọmọ ọmọ ọmọ sọ ibi nǹkan haramu yìí halali ni lọ́dọọdún àbí halali yìí tó fojú hàn sí haramu ni lọ́dọọdún ọ̀sọ̀rọ̀ ẹ̀dọ́ olófin yẹn ìnílẹ̀ fọ́fún ìlàlùlà kò sẹ́nìkan tó lè òfin àbọ̀lọ́ nìkan ọsọrọ ẹdi tẹri kọlọn ọsọrọ ẹdi mùsẹrẹ lẹgislétọ tẹrẹgbọn náà lẹtọ kó nà ọmọ tó mi bí ẹnì kẹtẹ ẹ lọ́njọ́ ọmọ tètè náà mọ́ ẹ̀yin lẹ́yìn wò báwọn sọ ìlú lẹ́yìn wò bàtì ní làwọn fi ń ṣe ń ta wọn àlàálì tó wà lára wọn ló ń gbé sókè ló ń tájì ojúṣe ni wọn gbọdọ̀ mọ́tì ọ̀rọ̀ lọ́kùsọ̀ abẹ́ǹtí òkèrú mọ́ ọlọ́lọ́gbọ́n láìla ó ti kéde nínú ntọ́lọ́wọ́n bá nàbí wọ́n sọ́lá láàrin ọ̀sẹ̀lá. àwọn kàwájú ní ẹ̀rí pẹ̀lú tí wọ́n kọ́ yẹn àwọn kàwájú ọ̀lẹ́rù pẹ̀lú tí wọ́n kọ́ yẹn. wọ́n tún wá máa mú àdìsí ní ìwà yìí pé láyé sí ni zani sí ni yẹ sí ni wọ́wọ́ mùsùlùmí wà láyé sí ni kò sáré kú iṣẹ́ ni yẹ sí ni wọ́wọ́ mùsùlùmí. fún anabi wa sọlọ láàlú wa sọlọ pé ẹmbàṣẹ sì ní òní kò ní kò ẹ kò ní máa ṣe náà àtikọ́jẹ́ pé kì í ṣe mọ́mẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹmbà ń jáde òní máa jáde àtikọ́jẹ́ pé kì í ṣe ni wọ́n ṣe tù nìyẹn. àlẹ́ alíkùá anabi wa sọlọ láàlú wa sọlọ ti ṣàlàyé nínú àdìsí mi tó ń náà bá ń ìmánì yẹn ọlọ́wọ́ pé kó wà ní yóò aya rẹ̀ lè òkè báyìí yọ̀ọ́dà ẹ̀jẹ̀ bí ẹ̀sùn tó yẹn ju ara rẹ̀ tán ní tó sọ̀kalẹ̀ sílẹ̀ ẹ̀rù ọlọ́wọ́ àbá bá òun ti lọ́fẹ̀. tó bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ tó bá fẹ́ kan ìgbà tó ti mú lójú so aya tó wá mi wá náà tó sọ pé ẹ bíjà ha làbí ìrántí aya yẹn ẹ wàlẹ́ ìta ti sọ̀rọ̀ bá tó nílẹ̀ bí iná yá amadu náà lẹ́yìn áàdì bíjà ha làbí ìnáma sáwá tó alọ́lá ní ẹ̀hẹ́ ìnáma sáwá tó alọ́lá yìí nílẹ̀ bí iná yá amadu náà tó àbí jà ha làbí kí ni tó máa jà ha là yẹn kí ni tó máa jà ha là yẹn kì í sáì mọ̀ lèta ìmọ̀kan ọlọ́run wọn gba túbà ọlọ́run ní àwọn tó wọn kàn gba túbà wọn náà làwọn tó lè pé wọ́n ń ṣe ẹ̀ṣẹ̀ jíjà aládìní láì fọkàn tóbi ọlọ́run ló ti tóbi tó jahala yóò kọ báyọ̀ láti lè fi gáfúlà àìfọkàntòsí yóò báyọ̀ láti lè fi ẹ̀mí ń sì fẹ́ ti ẹ̀sìn yẹn lórí ẹ̀ ló jẹ́ pé téèyàn bá mú ìdàrọ̀ tó ní wọn bẹ̀ orí ẹ̀ àwọn ọ̀bọ̀n ọ̀sán tó ò lé bẹ́ o ọ̀ lẹ́kọ̀ọ́ nìyẹn ọmọ ti lọ láyé nìyẹn. ó lè sọ bẹ́ẹ̀ lómi ìpè ò lé bẹ́ẹ̀ kó sì má bẹ́ẹ̀ tó sọ kò sí ìlú ti tẹ́ǹsì ìyẹn nìyẹn ò sí ìlú ti tẹ́ǹsì ẹ̀ nìyẹn tó ti ń sìn kò yé mú nǹkan yẹn nìyẹn tó tó gbójú o tó ní wọn bẹ́ẹ̀ rẹ̀ ọjọ́ yà tóbi làákàrí òtítọ́ tọ́ba bẹ́ẹ̀ tán lè wá máa kábàámọ̀ ṣé àwọn ìgbésí ọ̀dà ṣùgbọ́n láti tó fẹ́ jẹ́ tẹ́hun bí ìgbà tí ọmọ ti yọ ni tó bẹ́ẹ̀ náà ló ń sì rẹ̀ bẹ́ẹ̀ ló ló lè jìyà nígbà bá kó sí lójú láti tó rówó yẹ yóò ti ẹ̀kọ́ ọmọ náà kó tó bá àti ní iye mọ̀ ọ́ ti yọ̀ wọ́n dà ilé ọlọ́run ní fa àjòyí ayé àjẹnu táwọn onímọ̀ kan bẹ́ẹ̀ náà ni ni àdìsí ẹ̀ tọ́ka sí ètò èèyàn ti kẹ̀bíra ó ti ẹ̀fẹ̀ lábẹ́ kò túmọ̀ ìkótó wa kò ní ìlà kò túmọ̀ ti fẹ́ kẹ́ ẹ má ti kò túmọ̀ fẹ́ ẹ má sálámà sí ọmọ ya yín ẹ̀ńtà náà sọ sáà ń fi ìkọ́ mọ́tò làájì lórí ẹ̀ ó tún ní kí wọ́n lọ sí ojú la wọ́n ti tún fún sáàrí àwọn mùsùlùmí àwọn ọmọ aládàáwò ṣe wọn ti lẹ́nu dẹ́rẹ́ta yìí bọ́ọ̀ bá sálámà sí wọn wọn á sálámà sí ọ ní ẹ bá rí ohun ìjẹun ìsálámù jọ mọ wulẹ ní ẹ bá ti mọ kú òsì ní ìjọ àwọn ṣé ìsìlámù náà nù àbí tẹnu subhanallah káwọn yóò fi yèsè nù nínú tọ́wà fún yorùbá òun náà ní pé yorùbá máa ń ní làákà yìí tí ẹ bá tẹ ń gbọ́ gbọ́ gbọ́ gbọ́ fọwọ́ àtìkò kan yóò ti tọ́jú ọlọ́run fún la fún yorùbá yẹn tí wọ́n ti làákà ìfẹ́ kọjá pé ẹjọ́ bá tún lo yín nínú kọjá kéèké àbọ̀kọjá àbọ̀kọjá mùsẹ́lì aládàáda àlẹ́kẹ́ ẹ̀mí sálámù bọ́ọ̀ náwó sí ẹ̀ wọ́n fọwọ́ sí ẹ̀gbẹ́ báyìí ẹ̀gbẹ́ méjèèjì báyìí à ẹ̀ ti kàn án ẹnìkan tó ń tún mẹ́ta ń sàkéjì lọ́ba ní ìsáàsì ṣé mùsùlùmí sí làwọn ilé báyìí àwọn ilé ìṣe mùsùlùmí dára àwọn mọ́tò kàfàrà wọn wọn n'o jẹ kawari ju ti wọn nọ sikira kawari ju bẹ fún wa nígbà tí wọn náà bá tó a tó sọ wọn jigi he wọn náà jẹ kawari ju nọ àwọn ọmọ ìyá wa náà ni làákà ìwọn gbọ́dọ̀ òdì lọdù níbi ọ̀rọ̀ yẹn àwọn gbọ́dọ̀ òdì lọdù nígbà tó rí mùsùlùmí ẹnìkan ní kọ́ńplé fún mi òun bọ́ sọ lọ́wọ́ tó èyí tó fi asálámù tó dé ẹkú tẹ́ o. <laughs> láàárọ̀ ụmụ ọba já ló wọn wá sọ ẹkún ìmọ̀ ìmọ̀ ń bá wú kí ló bí ajé ọ sàlámù ìjìnlẹ̀ <laughs> ìyàwó <laughs> ọbẹ̀ bá sọ̀rọ̀ torí kó ní sí tó ní jẹjẹ ìjọba ẹ̀tọ́ kò sì nígbà tí o ti fi irú ìgbésí ayé ó jáde jáde rẹ́gẹ̀rẹ́gẹ́ náà ràn wọ́n lò. ẹ̀jẹ̀ ń tẹ̀lé ní problem psychologically ọwọ́ àti àkúnra àwọn èrò ẹ̀yìn àwọn náà ti ní problem ní wọn ọmọ ìwà àwọn náà ti ní problem ẹ̀jẹ̀ ò psychological problem ó ti ní pẹ̀lú àbídà bó ti yìí. tòkọ́lọ̀ bàbá àtún àwùjọ wa sí àmọ́ alága àtún ìwé ká máa pàṣẹ ìfẹ́ ara wa kọ́ máa jẹ pé Boko Haram tuntun nílẹ̀ káàró ìdíire ní ẹ ti ń gbìn kalẹ̀ yẹn torí báwọn náà ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nù kí wọ́n ka gbogbo ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn fún pèsè wọ́n ka gbogbo ẹ tó wà jọba fún pèsè àwọn eléyìí náà dáàbò sílẹ̀ wọ́n ti national ẹ̀jẹ̀ fún èso àtẹ̀mí ọmọ ọ̀kàndínlẹ́ wọ inú kíláàsì lọ sí orúkú wọ́n ní ọlọ́ta kò sí náà mélòó wá tọ́ba ṣe é ṣe àtẹ̀mílì yàárọ̀ ọ̀tà kùsùn náà ajẹ́pẹ́ àìmọye nǹkan tẹ̀ ń ṣe lójoojúmọ́ náà tó náà ta kùsùn náà tí èso ká nàìjíríà sọ́lá mú pé kọ́lọ̀ ń bọ́ sàkóso gbogbo wa ara nfààní bẹ́ẹ̀ yìí pé ọkùnrin yẹn kiri ṣe kó tó wá ju kèrèkè rí pẹ̀lú pé ọjà yìí ìmọ̀ nìkan bẹ lára rẹ̀ kó fi ṣe kí ni o ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kẹta ni pé kìí ṣe dandan ni kí wọ́n bá property tí o lè gbé kí wọ́n bá lọ́wọ́ ẹ̀ lóògbà tá a bá ti rẹ́rìí ẹlẹ́rìí lórí wípé ọjà lè kọ́fẹ́sẹ̀ rinlẹ̀ tó wọ́n lẹ̀ tọ́ gidi lọ́wọ́ tẹ ẹ bá tún wá bá tó gbé lọ́wọ́ ẹ̀ ó tún kàn pa mọ́ ni kódà òun rẹ̀ ló bá jèrè ó ti páàkì ẹ̀ ọbẹ̀ máa gbé lọ tòkòtò yẹn ti bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé tẹ ẹ bá bá sólù property lọ́wọ́ ẹ̀ nìkan bí o ti wá dé mi o o lè jẹ́ kó fẹ́ rescue rẹ̀ mi o o lè jẹ́ kó fẹ́ fi kó bá mi o lóde ìlànà pé àwọn ń dé ọ̀sẹ̀ ní pé ọjà lè tó tọ́ nǹkan mìíràn.

tudra'u bisubuhat àti tudfa'u àti tudra'u ìtumọ̀ tẹ́lẹ̀ alùpùpù tudra'u bisubuhat ìdí àjọ ọlọ́run tó mú wa lórí àwọn ẹ̀ṣẹ̀ pípé ẹ̀ ń bá ti báyìí ẹ̀ṣẹ̀ bí àjọ báyìí fún tá a bá rí òjú tọrọ kíkà a lè taari òjú ìdúnsẹ́gbẹ̀ẹ́ ká mọ̀ ìpìlẹ̀mẹ̀ntì ẹ̀ tí òjú bá ti wà gbogbo bíi èsì èèyàn méjì lọ kọjá níbi báàgì yẹn owó tuntun tó ọ̀sẹ̀ gbà ń báàgì lò dìbí lẹ̀ àwọn méjèèjì lájọ yẹ máa bọ̀ ta ló mú twenty thousand nínú owó yìí fifty ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ thirty là bá ń bẹ̀ twenty thousand pé ó fi ṣe tó díyàn díyàn lọ́wọ́ sí ẹ bá wá bá owó tuntun génégéné lọ́wọ́ kìíní àti kejì wọn tó ti twenty thousand lọ. ẹ sì mọ̀ pé ìkànnì wọn náà ìlú ti ti tẹ̀lé kọ̀tẹ́ńtẹ́ẹ̀tì lọ́wọ́ mọ́. torí pé ọ̀pọ̀ tí kò jẹ́ pé àwọn méjèèjì iná ẹ̀ ní wọ́n á pín ten ten thousand. torí pé ẹgbẹ́ bá lọ́wọ́ kálukú wọn ó ti twenty twenty thousand lọ. wọn kò náà ti gbogbo ẹ̀ náà ẹ̀yẹ ìtumọ̀ nọ́mbà ti ẹ̀ẹ́dì ìrújú ti tẹ̀lẹ̀ nù tí wọ́n bá gbérú ẹ̀jẹ̀ kọ́ọ̀tù adájọ́ ò ní ṣe ìdájọ́ wípé kí wọ́n gẹ́ni lọ́dọ̀ lọ́wọ́ àlùkò lóòlù tó jọra ó ti ṣubú hàn. ẹnìkan wá owó rẹ̀ lórí òsì dààmú gbọ́dọ̀ kọ nọ́mbà rẹ̀ báńkì wọn ti fún ìwé fún rẹ̀ nọ́mbà rẹ̀ twenty thousand nígbà wọn lọ bá a ní bá ba nínú pọ́ọ̀tì bàbá rẹ̀ lọ́ba hàn pé àti bàbá lọ́wọ́ tí ọ̀dọ̀ nìkan ló mówó ọmọ àlùkò lóòdì tó dára ó fi sọ̀rọ̀ hà àjẹ́ wípé a gbọ́dọ̀ torí dúkìá tó máa ń ní kápẹ́ bàbá mú bẹ̀ káwá torí ẹ̀ lọ́ọ́ gbé lọ́wọ́ òtún ló ń sẹ̀yà. torípa ní sọ̀tà ọ̀sọ̀fọ́ ọmọkàn yìí pé à ń tàwà mọ́lúkà bí àbíkà ìwọ àdówó rẹ bàbá rẹ náà ló ní gbogbo ẹ̀. tòṣùbọ́ àtòlùmẹ́ lórúdú ń pa níní o ti wà mẹ́. àní gbé wẹ báyìí àní gbé lọ́wọ́. òtí ọlọ́run sọ̀rọ̀ bàrẹ̀ ọ̀sán náà nígbà tẹ́lẹ̀ wá tí ò sí tó jí lọ́wọ́ ẹ̀. àdéhùnsọ̀tàlà wà á fẹ́ nù ní ìrújú tó lè jẹ́ kí wọ́n mọ̀ dé lọ́wọ́ ó ní èmi o má yìí ká ló kàtàrà tí òrùkọ́ ọjà lè wọ̀ dàbí òsì ìjọba lọ́wọ́ rẹ̀ tí ìbá ti fi ọjọ́ wọ́n tó wá ní bẹ́ẹ̀ ni àdábì wọn ọjà lè kú òní gbé lọ́wọ́ ṣùgbọ́n òun lọ́jà rí fún ẹ̀ o àdéhùnsọ̀tàlà tó lẹ́ẹ̀kejì má yìí tó ti bó ti sọ pé àwọn jalè ni àti máa yẹ ká ló tẹ̀sàrà ni lẹ́yìn tó àwọn ọmọdé ń bẹ báwọn yọ gbọ̀n gbọ̀ngàn ó lè gbọ̀n ti positive tẹ bá tó ká ó tún sáré lè gbọ̀n ti positive negative abẹ́ abẹ́ yìí rí nínú àwọn ọmọ ìwọ ló mú kiri èmi mú ìwọ ló mú kiri àìsàn kan lójú ẹsẹ̀ níbi tẹ́ sọ̀rọ̀.

níbo ẹ̀ fi hàn mú kò túmọ̀ sí wípé ti lọ láàrin òun àtọ́lọ́n yọ fẹsẹ̀ tó wọ ọlọ́n foríjì mi torí pé kèé gangan ló wá fúnra ara rẹ̀ wọ́n mú wa yìí ọwọ́ pé yẹn kó tún ló sọ pé ló tọ́wọ́ á ní òun fẹ́ kí wọ́n ìpìlímẹ́ǹtì àdúlé olórí ìyẹn lànà bí wọ́sọ́lá lọ àdìwọ̀sọ́lá fẹ́ pé ó ń tọ̀ ó ti tó bá gbà tí ẹ bá pin fún àwọn orí àwọn èèyàn méje nílùú mọ̀jìnà yìí yóò sùn wọ́n bọ̀ yóò tún fẹ́ kù. tó o lànà ìgbàsá sọ pé ọlọ́run ti fọ̀ ọ́ kó o níbi ẹ̀sẹ̀ yẹn gbogbo jésù wọ́n yàtọ̀ kẹ́ńtì ẹ̀ ṣe kótó di pé ọ̀sẹ̀ wà jẹ́wọ́.

وقال لا بأس بإسناده قولي إسناد رأيه كبير كوني لا يقول منك أسيب سري ابن عجل سكواه رجعوا لحاكم من حديث أبي هريرة àdìsọ sáájú lọ́jọ́ àdìsọ àbúrò ọmọdéyà yìí alimakuzumi haatibu náà ń gbà wá látọ̀dọ̀ Abu Huraira ńlò ti gbà wá omi ìjọ jẹ́ sáhìd fún yẹn bi ma'na pẹ̀lú ìtumọ̀ iná ni haatibu náà ti gbà wá látọ̀dọ̀ Abu Huraira wa qala nínú ti sọ idhabu bihi ẹ máa mú lọ faqta'u ẹgbẹ́ ọwọ́ rẹ̀ thumma ihtimu lẹ́yìn ìgbà náà kẹ́ ẹ fi náà ti orí ẹ̀ kó fi jẹ́ pé ẹ̀gbẹ́ ó dùn ó kò ní máa sọ bí ẹ ti máa fi ń jọ nìyẹn òun ó gbé gbóná òun ó gbé omi ìjọ ìjìyẹ òun ó gbé gbóná tó dà ẹ̀jẹ̀ òun máa sọ bí ẹ ti máa fi lọ́dọ̀ ẹ̀sìn oníkàìyẹn ọ̀nà míì ti wà ń sìn mẹ́díkálì. ni wọ́n fi síkì olórí dẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Saudi Arabia náà ti máa dé kódà ń bàtà wà mẹ́ẹ̀ iná àdójẹ́ ká jù wọ ọjọ́ wọn kó ní ìsinmi tuntun wa lọ kò sí wọn rárá ibi tó tútù tó ti mú ó fi yóò tó máa tẹ́kẹ̀ mi thirty minutes kó tó rí wọ́ọ̀mù ẹ̀ torí kó tó kù lé tẹ́lẹ̀ sí thirty minutes lójú kò sí àdúgbò tó máa wọ́ọ̀mù ẹ̀ kalẹ̀ kọ́ ọmọ ṣe nǹkan mi lókè kalẹ̀ kọ́ ọmọ ṣe nǹkan mi lólé kọ́ gbọ́kọ̀ balẹ̀ nígbà tó bá ní ọ park tó bá lọ padà díje ó lè tutù padà ẹlòmí ò fi ilẹ̀ báyìí láwọn ọkọ̀ tututututututu ọkàn wọn balẹ̀ ó sùn wájú yẹn tẹ́ ẹ bá ní ẹ ní olè ẹyọ kan ní mọ̀tínà òkè o ẹnì kan mọ̀tí ẹ̀já lè lónìí ọlọ́run lọ́mọ tó lẹ́ tó gbọ́ mi tẹ́ ẹ bá gbọ́ pé ẹ jí mọ́tò kan ní mọ́tò èdè mi gbọ́ kò sí nǹkan wò rí láàrin ọ̀sẹ̀ méjì kò sí kò sí nǹkan wò láàrin ọ̀sẹ̀ méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn títì máa jí àwọn ọ̀dọ́ tí wọ́n kàfẹ́ ṣeré ó sì débi tí wọ́n ti máa ṣeré wọ́n kàn wá lọ ẹ́ẹ́ mọ̀mọ́lé kájú ọlọ́run kẹ̀kẹ́ tó rẹ̀ bá ti tán báyìí wọ́n fa jẹ̀ jù rẹ̀. èdè tí wọ́n fẹ́ máa wá lò gbólóṣẹ́ wọn lò ìlú tó yẹ kó tó bá fẹ́ kó mọ́jú náà lásán bọ́ mọ́kà ọ níbi tó ti pa àtìkọjá tó lọ gbàgbé wọ́n ó ti kí rẹ́kọ́ọ̀dù rẹ̀ wọ́n ó wo ìkọ́mọ̀ rẹ̀ àbí ìgbésíyà rẹ̀ kó tó di pọ̀ ọkọ̀ yá lọ for security purpose. níbẹ̀ lójú wa gbọ́ gbọ́kọ̀ lọ́kọ̀ọ̀kan ojú ẹgbẹ́ kọjá gbogbo oṣù wà ní inú òdù twenty four hours kọ́lọ́kọ̀ mọ́ wa ń ta lẹ́yìn nígbà tó bá ń di bí òru bóyá bí one to sí two wọ́n lè máa kéré sí ló ń kà ọmọ wọn ti wà ń ta òsì síríìtì tí wọn ti máa kọjá lẹ́kọ̀ọ́ kan ilé òtó mọ́ fẹ́ẹ́gbẹ́ òsì di eh, iná ọlọ́pàá tí ó ti wà ní kí orí mọ́tò wọn tí wọ́n máa múrẹ́jà kọ́ lórí kiri ti wá ìwọ́tọ̀ fún wọn lórí kiri ní kọjá rẹ̀ àwọn ti kàtí pé responsibility àwọn ni àwọn èèyàn gbọ́dọ̀ wà lórí ìfọ̀kànbalẹ̀ ojú ti àwọn táwọn ọba di ọlọ́run fìyà jẹ wọn lálẹ́ fìyà mọ́ owó security ti wa two point one billion dollars wọ́n pẹ́ sọ wọ́n pẹ́ mọ́wọ́ ni. inú wọn tún sẹ́pẹ́rẹ́ láì lọ́sẹ̀ lásìkò àbáṣà lọ lásìkò ọkùnrin tó ṣáájú ẹ̀ ti jẹ́. Babangida Tabata jẹ́ ẹ̀ tọ́wà níbi tẹ́ ní Kaduna tí ẹ̀ ministry for defence gan tó jóná látòkè délẹ̀ tó mi panápaná kankan ò débẹ̀ tó jóná tán ọ̀dáwò Hussein ẹ̀ tọ́wà ní Gínígbà náà tọ́wà ní Iraq gbà náà kó tó di kókó gbòdó ó ní áhà ìtọ́wá yẹ pé ní síbọ̀ jìbẹ́ ti nàìjíríà tó bá fi jóná délé báyìí tí omi panápaná kankan ń ò sì rẹ̀ kọ́jú ẹ̀tọ́ ọlọ pa omi gbogbo nàìjíríà ti wà nù ewu ń ò sì lábẹ́ jìbẹ́ ti kankan gbóhùn ọmọ lọ́jíìkì ẹ̀ kò yé kò yé sọ̀dá ìròyìn lásán àti nítorí lásán níbi ń sọ̀rọ̀ ọmọ pé wọ́n ti kówó jẹ kọjá làwọn ọ̀fẹ́ kó ní rẹ́kọ́ọ̀dù. <laughs> tèmítẹ ilé ìní rẹkọọdù wọn bá ní asọrọọkì ló ń jẹ kí wọn mọ sípò rẹ pé ẹ láyé pé bó ṣe lọ náà lásọrọọkì ṣe jóná ọtánu láéláé ọ̀sẹ̀ǹdẹ́ ọ̀dọ̀ two point one million grand billion kan ọ̀ra àbí wọn ní iná kan sọ lásọrọọkì ojú àwọn pépà ti ń bẹ́ńbẹ́ ọ̀dà wọn jó rárá ọ̀dà wọn jó tányányán wọn kó oúnjẹ gbé táìlì ẹ̀ tó ti fàyà. bí àdìsí ẹ̀hẹ́ olùfẹ́ àjẹlẹ̀ àjẹlẹ̀ àwọn ọ̀jà pàṣẹ fọ́ọ̀rù nù ṣùgbọ́n o nítorí ilé fcc lọ òun lè fi wọn nítorí ilé lọ òun lè fi àwọn èèyàn yẹn òun lè fi àwọn èèyàn tó wà ní náà òun lè fi ẹ̀ńtọ́ dá ẹ̀ńtí ṣàkóso rẹ̀ náà ẹ̀ńtà sọ pé lè kó ọlọ́run bá lè jọlá yìí ní kálukú láti jẹ ọwọ́ rẹ tán wọn wá bọ̀ àbá kọlọ̀ ń kó fún alákùbọ̀tán dáadáa kọlọ̀ ń gbẹ́jọ́ náà dáa fún wa kọlọ̀ ń mọ́tò so nígbà tá a bá gbé ọwọ́ olè tán ni ká tọ́jú ẹ̀ jẹ́ bí tí wọ́n á ti ń sáwọ́jú nù lọ ni ló jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ lójú kí ìfọ̀kànbalẹ̀ lójú ọwà mo fi ọlọ́run ọba búra máa máa jáde bóyá bíi two bóyá bíi three láàrin òun níyàn máa kàwé tó ti kàwé dáṣe àbò àbò ń tọ́jú nítorí wípé mo fẹ́ ra búrẹ́dì wá rí àyà àbí tó rí àyà láwọn supermarket rẹ tó twenty four hours ni twenty four hours mo lè wá rìn tó láti bí ojú odò sẹ́yìn ò lè bẹ̀rù kankan ẹsẹ ha ẹnìkan mọ̀ ní pàdé mi lójú ọ̀nà iná ò ní kú iná wà lójú street kò ní kú sixteen years mo lò èmi ọ̀gbọ́n pé gbogbo street ọ̀wà níná so kọ́wá pé bí iná ti kún street mi ó tó kú gbogbo street mẹ́jọ ní ẹ̀kọ́ kẹta mọ́ experience àwọn èèyàn kan máa ń sọ wípé bóyá wọ́n fẹ́ gbé nǹkan oògùn kọjá wọ́n wàá pa iná ibi tí wọ́n gbà for security purpose àbí bẹ́ẹ̀ kọ́kọ́ jẹ́ pé nínú building yìí ni fọ́ọ̀tì ti wá fọ́ọ̀tì kọ tẹ́lẹ̀ kó tó one hour ni ó gbábi lójú so twenty minutes ten minutes gbọ́dọ̀ ọ̀nà lè gbé bóyá káàdì ọ̀wà ń bẹ̀ ìyẹn ni ọ̀nà tí mọ́tò jẹ́ mú one hour bóyá mọ ọ̀nà tí èkó tó thirty minutes lọ́jọ́ ìbùkún pé àtẹ̀kọ́ kò bí one hour for sixteen years ìyá gidi la ń jẹ́ ń bì yìí bọ́lọ̀ ńkọ́ là wà ní bọ́lọ̀ ńkọ́ là wà ń bẹ̀ ní. àti serious láti rí ká compete pẹ̀lú tí ń lọ lágbàáyé ká compete pẹ̀lú west ká compete pẹ̀lú east àti serious ìgbà wo láàpò serious ìgbà tá a bá tó ní ètò ìjọba tó ṣe ní pétélé yìí bá dé ibi táwọn èèyàn bá bá dé ibẹ̀ ló náà ti dé àtẹ̀ serious nù. No gbogbo ẹ̀ táwọn èmi ìsìnkú tí ìsìnkú ìbá serious kàlífàdà lẹ́yìn Buhari òbí ìláyọ̀ lé àwọn èèyàn gbàkejì ẹ̀mẹ́wàá wọn ń ṣàdúrà àrókòlò òdò lórí ẹ̀mẹ́wàá ni wọ́n ń ta open late nínú ìwé ìròyìn gbogbo ẹ̀ open late tí èèyàn ń yọ ọ́ sí gbogbo ẹ̀yẹ pé ráìtì ni wọ́n máa ń ra ìdílé ṣé wọ́n ní kẹ́yìn náà mọ́ ṣàdúrà sí náà ni. <laughs> ìkọlọ̀ gbọ́sànù wa o ọba àtúndù wa ṣe o èmi bá sọ pé kájú mẹ̀yẹn káfí kátírà mi àdúgbò ni àbú mubarak kílẹ̀ yìí kákàdé ẹ̀dí kákàdé àmì. Okay, sorry àdìsọ́tẹ̀ lílé Ibn Hajar sọ pé rọwá an-Nasa'i àbẹ́ẹ̀kọ́ ni ìmáàmù an-Nasa'i lọ́gbà wa nù súnánù ẹ̀ wa bayyana annahu munqati' ó sì ṣàlàyé síbẹ̀ yìí pé ìsìnáàdù rẹ̀ dídé mbẹ́mbẹ́ kò ní ìtìfà ó tún mọ̀ pọ̀ lẹ̀ wa qala Abu Hatim. Abu Hatim sọ pé munkar àdìsí munkaru ni àdìsí ọ̀fẹ́ ọ̀dà ni nyẹ́kú kánòbì ọ̀dà afáwọn Abdullahi bin Abdulrahman al-Bassar ó ní alẹ́ hadithu munqati àdìsí yẹn kánòbì rẹ̀ òkè òmùrégé ó dún ẹ̀ pé àlejò bìnnà ìdájọ́ kankan lé lórí àákàngbọ̀ yìí jí ni gbogbo díẹ̀. كلا واوا من بلاد عبد الرحمن بن عوف رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يغرم السارق إذا أسلم عليه لحسوه ẹnba jalè kò ní í sùn tó jalè tó jí kò ní í sùn fún wa nígbà tí wọn bá ti ṣe ìdájọ́ lé lórí tí wọn bá ti yàgẹ tí wọn gbé lọ́wọ́ tí wọn bá sọ bá wọn gbọ́ sí kìnnì apá kan náà àwọn abá sọ fi bọrọ sórí nù. jùmọ̀rò ìlú àmọ́ ọ̀sẹ̀ kúrò rárá ọ̀tọ̀ ni pé èèyàn ọjà lè ọ̀tọ̀ ni kí ọ̀tọ̀ ni ntójú ọ̀tọ̀ ni kí wọ́n gbé òfin lé lórí wọ́n fi àjẹ́ ọ̀tọ̀ ni kọ́dá ní tí ó jí kọ́dá padà kí tẹ́ bá ba lọ́wọ́ rẹ̀ yọ̀ dá padà bó ti wà tọ́ba jẹ́ pé ó ti fọ́ fífi ẹ̀ bóyá nǹkan jíjẹ ni ó ti yóò sàn tọ́ba níwú ìwú ẹ̀ ni mú wa tí ọba níwú yóò sàn ju ewu ẹ̀ èyí táwọn ìfowópamọ́ ìlú ìlú àmọ́ ìsọ ìyẹn ní òdodo àti ti ìta àti ìsọfẹsẹ̀ nílẹ̀. tòtẹ́yìn wo ìdájọ́ òdodo ń tòótọ́ ni pé wọ́n gbé ìdájọ́ tẹ̀lé lórí ni pé ló kọ́ bá ti. tẹ wá nítorí pé wọ́n ti fi ádùn fún tòkò ní dá padà mọ́ kí lẹ́ẹ̀ fẹ́ kó wọn fi sẹ́yìn. kí ẹn pé báwọn yẹn kan ṣe nàìjíríà tó bá ti dùn ẹ̀wọ̀n wọ́n ní nígbà tí ju àwọn òní fowó lẹ̀ àwọn èmi omi nǹkan máa sọ fún kò tẹ̀lé problem àbá ti fi owó nàìjíríà jẹ́ ẹni wọ́n tó àwọn ẹ̀wọ̀n ni bíi tófà ó ṣe ṣe ṣe ṣe wọ́n sílẹ̀ náà ni. ǹjẹ́ òtún kọ́ńtẹ́ẹ̀tì. bàtírù tó fà yóò ló kọ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni tó fà ìgbìyàn gbé tó fà àtàn tó ṣe gọ́vnọ̀ ẹ rántí tó ṣe gọ́vnọ̀ ẹ èrò pé àgbà ìyá ni wọn mọ́kànjọ́ ń jókòó ní kéde kó náà lọ́kọ̀ bẹ́ẹ̀ ní ògbó lọ́kọ̀ bẹ́ẹ̀ eléyìí wọn dúró ágé ti máa rí aṣọ máa wáìtì ni ó kò sí tiẹ̀ pọ̀ ẹ pé gọ́vnọ̀ bí dẹ́pítì gọ́vnọ̀ wọn kò ní ńgbà mú yàn kánò wá jù tábí lórí agbègbè mí ìbàdàn ẹ bá wọn yàn rẹ tiẹ̀ wá gbẹ ẹgbẹ́ wọ́n wà jù kó <laughs> àwa bá yìí tó ń lọ rẹ gbẹ́ lámà àwọn fámìlì ọmọ kó tó sí fóònù ńgbà náà òwò àbá mi sí fóònù lẹ́gbẹ̀lẹ́gbẹ́ sọ fún yàn kánò wọn wá jù mẹ́ <laughs> ẹ fẹ́ wọ ọkọ̀ ẹ̀mí rẹ fẹ́ so àdìsí yẹ kì í ṣe tá a mọ̀ mọ ìdájọ́ lé lórí àdìsí tọ́tẹ̀lé Ibn Hajar sọ pé akhrajahu Abu Dawud Abu Dawud lọ́gbà wa wọ́n Nasa'i àti ìmáàmù Nasa'i wa sahahu al-Hakim Hakim sọ pé àdìsọ sọ̀tẹ̀ nílẹ̀ ni àfáwọn Abdullahi bin Abdurrahman sọ yìí pé al-hadithu sahahu al-Hakim wa hassanahu at-Tirmidhi Hakim sọ pé ọ̀fẹ̀sẹ̀ nílẹ̀ náà sọ pé àdìsọ hasan. àdìsọ ṣe ń tẹ̀rí ni. ìtọ́wà bẹ́ẹ̀ náà nìyí tí ọ̀rọ̀ wa látọ̀dọ̀ abdullahi ibn amr bin al-aaf kọ́lọ̀ nǹkan yọnu sí àwọn méjèèjì. wọ́n látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam annahu su'ila ani tamuri li mu'allaq faqal man asaba bi fi ibidi min di hajatin غير متخذ غير متخذ خبنة فلا شيء عليه ومن خرج بشيء منه فعليه الغرامة والعقوبة ومن خرج بشيء منه بعد أن يؤويه الجرين فبلغ ثمن المجن فعليه الخطأ oni ọwọ́ látọ̀dọ̀ àmì sallallahu alaihi wasallam wípé wọ́n bí léèrè nípa ètò dàbí nìkan lórí igi tẹnìkan wà lọ mú mbẹ nínú ìdájọ́ ẹ fọkàl tí Ọlọ́run sọsọlá wọn sọ pé mọni asọ bàbí bíi ẹ ń bá sọ yìí pé ntí wọn fẹẹ lu jẹ lásán ló mú míndì hajà bíi pé ó ní bùkátà ni géèrà mùtẹ́kìdì kóbùnẹ̀tẹ́n tí èsì fi ọ́n ká ọ́lẹ̀ fún tọ́wọ́ ń rọ ọbẹ̀ tó fi yé sìn fàlàṣẹ àárẹ̀ kò sí ìgbàkan lórí ẹ̀ ní pé ẹ̀ ní fẹ́ gbé lọ ẹ̀ gbé lọ́wọ́ kò é sólè fẹ́ gbé lọ́wọ́ ó ní bùkátà tó ń fa ó sì ń lọ ló bá sì rí pé à èso dàbínú rè é ní bá sì rọ amú èso dàbínú ọ wà ní bá sì rọ ajẹ díẹ̀ láì tó wájú mú méjì inú ò lé ní ìsìn yóò tẹ̀lé yẹ yóò lè dalẹ̀ at wákàtí méjì yóò sì lókun <laughs> mo rò pé tiẹ́ sí lẹ́nu mi ló fi rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ kọ̀ọ̀kọ́ fún mi láti tán náà ní ọ̀kọ́ fi lékun ẹ̀ ẹ̀ lọ́dọ̀ àbá rẹ̀ sílẹ̀ wí ebi ti ń pa oṣù mọ́ yóò lè dẹ́sí gbọ́rọ̀ mi sùn so ẹ̀ ń bá ti pé báwọn ló ṣe tí ètè tí wọ́n mọ̀ mọ̀ lọ mú aṣọ wá tí wọ́n á ń já sí láàrin tí wọ́n á jẹun tí wọ́n lọ tà lọ́jà tòkè ọ̀bà jẹ́ báyìí ètò lè wàmọ́ ní karajà bìtẹ́ ìmìnirìkù fa àlẹ́ ìwé lọ́tà ara àmà ẹ̀ ń bá mú kẹ̀kẹ́ jáde kú ń bẹ́ tọkọjá ń tí ọjẹ tẹ́ ẹ bá fi gbá mú fa àlẹ́ ìwé lọ́tà ara àmà yóò san fáyìn yóò sàkóso nítorí gbé wọlé ìkú bá ìdíyàjẹ ti ń bẹ fún ìdíyàjẹ dídàlè ti ń bẹ fún tó ti ń sìn wàmẹ́ni kárájà bìí ṣe àjà yóò wí àlìjẹrìyìn. ok irú yẹn ìdí àjẹ lásán kìí ṣe ti hajj sẹ́ríkọ̀ ìdí àjẹ ń bẹ fún tọ́ba mú kọjá ní tí ọ̀jẹ̀ tó fi ń sìn kọyì ọwọ́ ni wọ́n mẹ́ni kàrájà bìṣẹ́ ìmínú bá dà ń yóò wí ìlú tẹ̀rí ẹ̀ tó ṣe wípé ọwọ́ mú kẹ̀kẹ́ jáde lẹ́yìn ìgbà tí wọ́n ti kó so ńgbà tí wọ́n ti dà á àbí bí wọn ò ti ta ìní ẹ̀dá sí yẹn ń ta àtúkọ̀ gbẹ lọ́ba lọ bẹ̀ lọ́ba lọ kó irú ẹ bàbá ìlàgbà sámẹ́lì mìjàn lọ́wọ́ á tó iye iye owó ní ẹ̀ máa fi ra awà àti sàlàyé ìtọ́jú sàlàtà ti dàrá ẹ̀mí ni wọ́n pè awà jẹ́ máa fi dìbẹ́ di ara wọn lójú ogun pé kí ọkọ̀ ọmọ ti bá wọn àbí ọkọ̀ ọmọ ti bá wọn ìjọ fi bá wọn yẹn yọ bàtí ní yẹn tó iye tó tó ń bá yẹn oní ìsàlátà jàrá ni tó ó ti kọ́ síwájú nínú àwọn àdí ìyẹn pé tọ́wájẹ́ pé tó tó tó jí ó ti tó rúgbó ìdì náà ó ti tó rúgbó ìdì náà irú ẹni báyẹn ká àlẹ́ ìlú ọ̀pá irú ẹni báyẹn ajẹ́ pé wọ́n ó di ọwọ́ rẹ̀ ó lè ní ó lè ní irú ẹni báyẹn so àdìsí sọ fún wa yìí pé. àdìsí sọ fún wa yìí pé ẹ ẹ bá ṣe pé ó mú wọn bá tí ó jẹ ń bì so káàtà lọ ló lè débẹ̀ ṣùgbọ́n tó bá ti mú kọjá tí ó jẹ ó tún mú ju bíi mélòó kan lọ́wọ́ lẹ́yìn tó ti di àwọn kan tó bá tún mú bíi mélòó kan lọ́wọ́ ní tó ń jẹ́ lọ <laughs> tá a bá mú wẹ́n bá yẹn tó mú lọ́wọ́ yọ sàn yọ dà padà àdúgbò fẹ́ kí ìmọ̀ rẹ̀ tá a bá mú lọ kóòtù wọn lè fìyà jẹ ṣùgbọ́n ẹ bá ṣe pé níbi tí ń sádà bínú títà tó ń jẹ yìí akọ kéèké ọ̀tọ̀ ní ẹbú tọ́yẹ pé ibi tí ń ká dàbí nù sí òbí ìgbà bí ibi tí wọ́n máa ń ká láfún sí tí wọ́n ti ṣe pé ẹ́ ẹ́ oríta ok oríta so tọ́yẹ pé ibẹ̀ ni ó ti lọ mú ló ti lọ kó ọkàn gbé apẹ̀rẹ̀ lọ́nu lọ́ba ń dà ní wàá kàmú bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yẹn so ó ní wọ́n gbé ọwọ́ rẹ̀. oní adi sọtẹ lélẹyìí imaamu ahmadu lọgbà wa wọn náà sọ adi sọ méjì náà ni àti àwọn asaabu sunan ní bẹ̀rẹ̀ rẹ̀ ibnu jarudi sọ pé adi sọ wa sahih lẹ́yìn gbàtó mẹ́rin gbà wa bẹ́ẹ̀ náà ni hasim àfàwọn abdullahi bin abdullahi sọ pé alihadi yìí tó adi sọ fẹsẹ̀ rí lẹ. látọ̀dọ̀ sọ̀fúwánù ọmọ umayya kọlọ̀nkọ́yọ́nù sí i anna nabiyya sallallahu alayhi wa ikú òjijì ọlọ́run sọ pé lamma amara umira amara bikọ́tì ìlẹ́dì sára kàrídà àhú fàtẹ́fà àbí hàlá kàánà dáàlìkà kọ́bìlà àǹtà àtìyà nẹ́ẹ̀bẹ̀. oníkàfùwádùn ọwọ́ complain sí ẹnìkan ó jí aṣọ ọ̀hún aṣọ rìdá aṣọ ọ̀sọ́ lérùn. olójì òṣèlú sọ̀tọ́lọ̀ wa pàṣẹ pàṣẹ pé kí wọ́n lọ gbé lọ́wọ́ nítorí iye tí nǹkan yẹn wọ̀ fàṣàfà àbí sọ̀fọ́n bá tún wọn bá bẹ̀bẹ̀ ìjà ẹ̀dákun àdéhùnmọ́tò wọn gbé lọ́wọ́ àmì sọ̀rọ̀ pé àlà dáàdà dáàdà kàtọ́bìlà ń dà sí ẹ̀lẹ́bẹ̀ ọba ti ṣe báwọn síwájú kó tó mú wa ọba ti bá sọ̀rọ̀ kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọba wí. àbí kọ́ wẹ́lù mi tọ́fẹ̀jọ rẹ̀ tí ò ní jẹ́ ìmáàmù so torí ẹ̀ ló jẹ́ pé nígbà tẹ́jọ́ bá ti dé kóòtù lórí olè jíjà kò fẹ́ wìdí ọ̀mọ̀ torí pé bó ṣe jẹ mọ́ property ẹ̀ ń gbé nǹkan rẹ̀ bẹ́ẹ̀ náà lọ jẹ mọ́ àwùjọ kóńtọ̀n kọ́mọlẹ̀ develop lórí pé ọmọ bàwùjọ jẹ́ pẹ̀lú olè jíjà tó fi é sìn ìgbà tí kì ìgbà tí yóò tí tí yóò tí dé court ó sì wà láàrin èèyàn àti ẹ̀ o lè bá wí o lè bu o lè lẹ́yìn òfin òfin bọ́ bu ṣùgbọ́n tó bá ti di court lọ sí di public affair. mo rò di o ti di public affair. tòtòrí ẹ̀ ló jẹ́ pé problem ni bóòlù yìí ó ti máa jẹ́ olórí house of assembly yóò sì máa bá jọba lọ kí wọ́n sì fẹ́ tó lè dá a kan kó o kò lè kò lè wọ́ ìmọ̀ ń bọ̀ jẹ́ kí ìlú olódùdúdú ńlá wà tọmọ ìlú jẹ́ kọ̀mẹ́tọ́ ara ẹ̀ lèlè tàbí pé yóò béèrè rẹ̀ ọmọ ìlú gan kọ̀mọ̀ báyìí dìbò fólè tẹ́lẹ̀ dídìbò fólè gan labásábà àwọn tá a ti mọ̀ pé ó ń jìbìtì ó ń jìbìtì ó lè olùkówó jẹ́ àti mọ̀ wọ́n èdè bá mọ̀ wọ́n wọ́n á mọ̀ wá há láìsí bíi láìsí lẹ́nu ẹ̀yin máa bá jẹ láìsí bíi owó táwọn ọmọ ọmọ yẹn ọ̀nà àwọn òkò mi láìsí lọ́kàn àwa láìsí kóńgò kan kóńgò méjì wọ́n máa jà sílẹ̀ o. ọmọ kan kò rí gbẹ̀dẹ̀ kan kọ̀ jáde ọlọ́kọ̀ọ́sẹ̀ délọ̀ ó sì kọ́ ṣe tán ah, ní ìsìn ah, olóró sì nílò báàgì o ìwọ náà ló ti tètú ìkàwé iná àti dàgbẹ̀rú sọmọ múra sí gánran ní òṣèlú làwọn bá kí ní ìsìn nǹkan máa dé o fẹ́ẹ́dẹ́ àti nǹkan ti nǹkan ti nǹkan ti wọ́ dínà nǹkan ti wọ́ dínà àwọn drop out bed wọ́n á dìwọ̀ méjèèjì àwọn tó ikú wọn ti wá sẹ́yìn ni wọ́n ti fẹ́ bọ́ fún òrìṣẹ́ wọ́n ti jáde yunifásitì gba mi mí ti jáde yunifásitì wọn tí òrìṣẹ́ bí ọdún mẹ́wàá bí ọdún mẹ́rin bí ọdún mẹ́sàn-án bí ọdún mẹ́jọ òrìṣẹ́ kankan yọkọ̀ jáde rọ́ọ̀tù gbogbo wọn ti máa bó tẹ̀lé lọ́nà ẹjọ́ tọwọ́ rẹ̀ bá tẹ owó pé mẹ̀kúnnù ni ọ wà sáà nù. ẹ dáhùn ṣé mẹ̀kúnnù torí mẹ̀kúnnù lè lọ ọkàn rò já àìríṣẹ́ ọ̀dà ọ̀dẹ wa lọ síbi òkèèrè kí n tọ́ bá lọ <laughs> bóòlù ní òde làlùyọ tí ra ṣe gbogbo ẹ̀kọ́ wọn nǹkan wa ní tí nǹkan ti pọ̀ jù àti káwọn kí wọ́n bọ́ ní òṣèlú kí wọ́n bọ́ síbi ọlọ́pàá kí wọ́n bọ́ síbi àmì kí wọ́n sí gbogbo ẹ̀ olè ní òṣèpè lólè ní nàìjíríà yìí abẹ́mọ̀ bẹ́ẹ̀ ni olè tí òṣèlú sọ pé olè ní ọ́ èyí ó tún máa bẹ̀rẹ̀ pé dákun ẹgbà fífi náírà yìí ní ìlẹ́júbá yìí lọ àti èyí tún máa bẹ̀rẹ̀ pé dákun ẹ ẹ mánéjì ni ẹrù tí mo gbé yẹn jẹ́wọ́ fífá fọ́nrin náà mo gbà lórí ẹ̀ fún àbá tó àmì bá sọ kí ni ètò mi bẹ ẹ̀dá àgbẹ̀ bá gbọ́ ọ̀hún tẹ̀ náírà ẹ̀rù ẹ̀ èèyàn tó ń bẹ oúnjẹ ìlú ẹ̀dọ́ tó wọ ọ̀sán sọ́run ọ̀fíìsì ayélujáfọ̀ ọlọ́ọ̀lá wa. ní ẹ bá fi ọlọ́kadà bá yí gbàgbọ́ jẹ́ kó dára sọ ẹ rò pé ọ̀nà kan wọ́n ti tẹ̀jọba ìjọba ní ọ̀sẹ̀ ní ẹ̀sìn ní ẹ̀wọ̀n lójú títí lálẹ́ à ọlọ́run sàánú wa lọ́wọ́ àtúbí tó jẹ́ ọjọ́ fáwọn ẹni ọlọ́run tí bẹ̀rù ọlọ́run bọ̀ bẹ̀ fún ọmọ wa ní yunifọ́ọ̀mù lọ́la kò kú sòrò ní bọ́lọ̀ ẹ lọ ka ìgbẹ̀yìn súrọ́tù Muhammad wàlláhu lùjẹ̀lẹ́yìn wa ń tó mọ̀lẹ́kọ̀ọ́ wa ń tàtàwà lọ́wọ́ yẹsẹ̀bílẹ̀ kọ́mọ́ndé làkó súnmọ́ aláyàkúnú àmúra àlàkó ọlọ́run ni ọlọ́rọ̀ olùsìlẹ̀yìn tẹ́ bá lẹ́ẹ̀sì islamu bẹ́ẹ̀ ṣe tọ́lọ́run ọlọ́run máa wọn mí wà kí wọ́n máa ṣe kí wọ́n ti ní dàbí sí i ọlọ́run fún wọn jìrọ̀ yín ni wọ́n yín tata wà lọ́wọ́ yẹsẹ̀bílẹ̀ kọ́mọ́ndé rà tẹ́ bá lẹ́ẹ̀sì máa tẹ́ ẹ̀kọ́ yìí sí dáwà ọ̀tọ̀lọ́run tẹ́ ẹ̀kọ́ yìí sí ìjọ ọlọ́wọ́n mọ àwọn mi wà tí o fi jùrọ̀ yìí mo ti ní dàbí yìí Malaysia tó dáa ní ìsìn kò dà ń bẹ́lẹ̀ ńgbọ́ ọlọ́run ní àwọn tó fẹ́ lù nǹkan ó kéde Malaysia wọn Malaysia náà ti wá níbi tó ń progress lọ sí ó ti ń progress nígbà wà kété wọ́n ti ní wọ́n ti ní bọ́ọ̀sì kí wọ́n máa ń gbá ní ìròkè wọ́n máa ń gbá wọ́n ní ìtàgé ní ìgbàdì ní rẹ̀ ọ̀pọ̀ gan rẹ̀ ṣe ń tẹ̀lé ẹ̀rí ní ìbílẹ̀ rẹ̀ àwọn gani àwọn gani hàn wọ́n máa tó mi ka ẹ̀ síbàtà ni wọ́n máa gbá ni wọ́n máa gbá ẹ̀ bọ́ọ̀sì yẹn wọ́n ti tẹ́ pẹ̀lú pákó ní wọ́n bá ti gbá báyìí wọ́n pé ọ̀fẹ́ bá yí tó bàbá ni ẹ̀ lẹ́yìn bá tó dín tó bá kẹ́wù rẹ̀ lẹ́wọ́n ní Ghana mosque dọ́mọ kẹrù sí i ghana mọ̀dùlò bá nàìjíríà tó léwu tẹ́bí ló ti ń kéjì ló ti fò bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run kọ́lọ́run dá ìṣòro wa lóde dèdè yóò kéyìn nígbà táwọn tó wà lókè ọba wà useful kò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ kò déédé kò ní máa lọ bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ bínú kò ní máa lọ bẹ́ẹ̀ yóò kéyìn dramatically ẹ̀yin èyí ẹ̀yin ẹ ti balẹ̀ jẹ́ dùú kí lọ́lọ́run sọ ní Suratul Isra. wa idha aradna an nuhlika qaryatan amarna mukra fiha fafasaku fiha فحق عليها القول فدمرناها تدميرا الله أكبر sábà bẹ́ẹ̀ fa àwọn ìjọ kan rẹ́ أمرنا أمسرا فيها ففسقوا فيها أمر الأمر الكوني kìí ṣe amúrò ìṣẹ̀rí yìí á ṣe a fún àwọn èèyàn tí ara ara rọ̀ tọ́jà tó kò sówó tí wọ́n wá tí wọ́n tí wọ́n ò ní rí á yẹn yẹn ara tẹ́tẹ́ ni wọ́n lọ bí lọ nígbà tí èyí tó kù lórí tó ń kàn sàn fáàmì sí la àdúgbò gbogbo àyè ara rẹ̀ ọmọ dẹ́ bọ́lọ̀bọ̀lọ̀ ní ìsìn bọ́bá wà nù ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ kiri ká a kí ló dé irú oúnjẹ wo ló á ń jẹ irú wo ló á ń gbé kí ọba fi lọ́dún mẹ́rin tán ọ̀ọ́. ìrọ̀ra tọ́lọ́ ń ṣe fún wọn kí wọ́n fi owó òòlù ṣèrọ̀ra tara wọn. ọlọ́run láti rọrùn fún wọn tí wọ́n mọ̀ ọ́ àpò kí yìí. فحق عليها القول فدمرناها تدميرا ọ̀rọ̀ ọlọ́run ọ̀sẹ̀lẹ̀ wọn lórí ọlọ́run kó parun wọn ẹ wo bá ti ń fún mi bára àti káírò ẹ wo ilé ìgbà tó lórí káwá tó irú tí o lè pàpọ̀ hàn ẹ wòye Gaddafi lò ó ń kan Jazairi Libya ó ń kan Libya kan nítorí ń bẹ lára ẹ̀ tó ń bẹ lára ẹ̀ ọlọ́run sáfún lọ́la nígbà tètè tó tí yẹn lè pé mo sọ dáàbò tó ti láti fi jọ gbàgbé ní wàá máa mọ kókó kùn tó fúnra rẹ̀ odidi president nígbà àbòsí bá ti pọ̀ lórí ọmọ ìlú tíyẹn rẹ wọn jẹ ọlọ́run àdánsọ́sọ́ àṣọṣọ́ wọn bí náà láàlà yóò lé lè dọ́ọ̀lì hàtà ìdá àkàdà lámìfìlẹ̀ ọlọ́run ọba máa lo alábòsí lára débi wípé ọlọ́run ọjọ́ ẹlẹ́tẹ̀ ìgbà tí dídí ọlọ́run bá dé kò ní bọ́mẹ̀ alijẹ́ tí wọ́n ń ṣe dáadáa wọ́n ń ṣe ojúṣe wọn tọ́ ẹ tí wọ́n ṣe bọ́ lọ àti fọ́ọ̀mù ọdún wọn iná ẹ̀ ní títọ́ wà á dé báwọn báwọn. orí bí ó dọ̀ wá dé bá wọn nù ọ̀pọ̀ síbù àwọn tí àwọn orí tí wọn ti tẹ́tẹ́tẹ́ individual náà máa ń ṣe yóò ti máa kàbòsí yóò ti máa kópa ń báwọn èèyàn nígbà tó lọ́n bá yọ sí báyìí fún lọ sí iṣẹ́ ẹ lọ sí ọwọ́ ẹ̀wò kí ni ń ṣe kí ni ń ṣe kí ni ń dánwò ẹlẹ́mi yóò fọ́ obìnrin lórí yóò sòfò lóògùn kọ́ lọ́tẹ́ yóò sì á máa pa wọn lọ́nà yóò sì máa pa wọn lọ́nà àti ọlọ́run wà níbi bàbá ọlọ́run tó lásìkò rẹ̀ tí báwọn orí sọnù báwọn kan náà ní ẹni tó ń gbìyànjú bá ti ẹran wọn rò pé àwọn lè mórí bọ́ ńbẹ̀ láyé wọn ò lè mórí bọ́ ńbẹ̀ láyé ìtajọ wà yìí láyé ìtajọ wà yìí wọn ò lè mórí bọ́ kó tó tó wá kan àlùkò yá mọ́ tòkọ́lọ̀ nǹkan bá tún àjùjọ wa ṣe o kó lọ́wọ́ àti tóbi wọ́n láàánú rẹ o sànẹ́bí wọ́n sọ̀rọ̀ láàrin ọ̀sán ọ̀sán pé ẹ̀bá ti ti wá sí yẹn síwájú kẹ̀ẹ́dó wa bá lò. làwọn afáàfẹ́ yìí pé síwájú kí hajj ò tó dé síwájú kí ẹ̀sùn ó tó dé ọ̀dọ̀ adájọ́ á kú èèyàn ni ṣùgbọ́n bọ̀ bá dọ́dọ̀ adájọ́ tán ó ti di akùnbà ìbàrà tọ́ba ní nǹkan tó fẹ́ gbà ajẹ́pẹ́ ó di akùnbà ìbáraka nìyẹn ọlọ́run tó wà mẹ́ẹ̀. وعن جابر رضي الله عنه قال حديث لي تفهمين بعد إمام أحمد إمام ابن حجر ذكي àkàràjàwó Abu Dawud wà ní Nasa'i Abu Dawud àti Nasa'i náà ní kíni o ìlò ìlò ìlò gbà wa wọ́n sàn kárọ̀ ṣùgbọ́n anasayi fún ẹ sọ pé hadithi munkaru ni hadithi tí ò lẹsẹlẹ wà á kọjá min hadithi ibnu qaati nahwa látọ̀dọ̀ ibnu qaati ó tún gbarú àdìsí yẹn wá lọ́dọ̀ rẹ̀ wàdákàrà ṣáfìrì anilẹ́lẹ́kọ́tìlá fìlẹ́kàmítà mẹ́ńtọ̀ ìmáàmù sáfì sọ pé tòótọ́ làdìsí o ṣùgbọ́n o ká pa olè lẹ́yìn ìgbà tó bá jáde ẹlẹ́ẹ̀ka wọn mọ̀nsó wọ́n ti pa ìdájọ́ yẹn rẹ̀ tó pa olè àmọ́ àgbè lọ́wọ́ ìjẹ̀kẹ̀ náà torí pé jẹ́nẹ́rálì ń bẹ̀ bá gọ́wọ́ <laughs> kí ló kù tí ó fi jalè èyí sọ kọ́mọ̀n tẹ́jẹ́ dìní tí ó tẹ̀rí àti mú wa lọ́nà tó gbàdá ya ńlọ kọ́mọ̀n tí yẹn máa fi ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ ọgbọ́n náà ni ẹ̀rọ amúkú torí pé tó bá fẹ́ jalè wá wọ́n mọ ọwọ́ tí wọ́n bá mọ̀ fi mú kínní náà wọ́n mọ̀ gbé ó lè tó fún ọ ẹ̀ àbí àti gbé kan. ntí o tó a máa dùfẹ́ lẹ́ẹ̀kejì jáde ọmọ rẹ kọ́ ah ṣé bá lọ gbá òun ìkejì tó tó fi ń jẹun tó tó ń tábà máa tábà fún lóko ayé sì máa nu lóúnjẹ irin ní fún kò sí dá wa ní níta ní bùkátà sí wa ọwọ́ bá ṣe ń ọwọ́ yìí. ó ní tí ń ṣe nípa movement wa ó ní tó ń ṣe lórí movement àgbè tá à ń mú tí ọba tí gbogbo eléyìí bẹ ẹ wo bí ó sọ wọn ti máa rìn ẹ̀yin ẹ wo bí máa rìn so problem ni nígbà ọlọ́run bá ń sọ ó lè jíjà ó lè jíjà táwa náà wàá sí ìmọ̀ ní àwùjọ wa lè ó lè jíjà gan ó lè ju wípé àyàn lọ abẹ́ mọ̀ ni ẹ̀ sí mọ̀ kò sí yé wa ó lè jíjà tí ò jẹ́ fún wọn ó lè náwó lórí ọsibítù ọsibítù tá a ti mọ̀ látọ̀dún gbọ́n iná lọ́wọ́ nínú ìlú kọ̀sá lè fún àwọn jọ̀ẹ́jọ̀ jọ̀ẹ́jọ̀ tí wọn ò kíkù dáadáa lọ́pẹ́ nọ́ọ̀sì ni wọ́n máa tẹ́lẹ̀ sí nọ́ọ̀sì ni wọ́n máa tẹ́lẹ̀ sí ẹ̀yin ní òsì ní chọ́ọ̀sì èlò lẹ́ni lọ tẹ́ẹ̀mì lẹ́ẹ̀ gba ògùn nọ́ọ̀sì ẹlòmíì ni ó tọrọ ẹ̀bí nọ́ọ̀sì yọ lọ bá ya kàpé ni tòtò bá ti ẹ̀kan ajájàrí nọ́ọ̀sì ìjọba ló tún gbé kalẹ̀ à ah, ẹ̀yin nọ́ọ̀sì ẹ̀yin ronú gba nǹkan ẹ̀ ó ti gbà sẹ́yìn náà ṣe ṣe bí ẹ ti rọ́ọ̀nù nù olójútù public olójútù owó tí wọ́n fi wọ́n ti kó wọ́n ti fi ṣe ìyàwó ìlú bá a bẹ́ẹ̀ bá tiẹ̀ wá òkè ìbàdàn yìí kò sí ilé sójà ìbẹ̀ tó kọ ayé àbújá àwọn ilé tuntun tuntun àwọn ọ̀dùn tuntun tuntun tọ́wọ́ highly expensive tíyìn ọ̀wá tó tó tó wá sọ pé London kan ìdílé kan Lebanon kan ìjàkà lòun ti lọ di àwò fọmọ. ṣé sálárì náà lọ́kọ̀ tó bá wọn kọ́lọ̀ ń kọ́lá wa o àti wà nínú ẹ̀ báyìí àti kọ́lọ̀ ń kọ́lá wa bẹ́ẹ̀ ti sọ fún wọn lúwa sẹ́yìn láàka yìí kí ìgbà tẹ̀sí ẹ̀mí láàka yìí rárá rárá àti rárá so èsì ẹ̀ tí wọ́n ná sórí àwọn nǹkan wọ̀nyẹn ọ̀n fa ikú fáwọn èèyàn sólì òtí wàá burú jùkú lọ sólì òtí burú jùkú lọ alẹ́jì rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ ti ń ṣẹlẹ̀ rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ ni owó tẹ̀yẹ fún mo fi tún ojú ọ̀nà sí i o òbí tó ṣe àgún wọn ṣe túẹ́túẹ́ wó kójú òkú àbò ẹ̀rín tí China ṣe fún arẹ́gbẹ́ mẹ́ta yìí gbogbo jẹ́ bá fẹ́ ṣe òun náà ọmọ náwó rẹ̀ ẹ̀yẹ kan wọ́n fẹ́ gbèsè bébí ẹ kó kó fún mínísítà mi ọkọ̀ mú kan náà orí báwo ṣe dáàbò kò ní lọ́wọ́ ni àrẹ ẹ̀rí pé mọ̀ ni ó pè fọmọ ìlú ṣùgbọ́n gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ń là ká ìpì ẹ̀ stupid development kò yẹ kó gbárù yẹn wọ́n lọ́sẹ̀ máa sọ fún wa pé iye tó ná rè àṣẹ wa máa sán gbèsè bẹ́ẹ̀ táwọn mọ bí láìpù ti ń lọ àwọn òtí bẹ̀rẹ̀ pé ká máa ká máa ti competition pẹ̀lú láìpù àwọn òtí bẹ̀rẹ̀ rárá àwọn ti mọ bí láìpù ti ń lọ àwọn ọ̀fẹ́ k'Amẹ́ríkà òdì pé yóò jẹ gàba lórí ayé Amẹ́ríkà dẹ̀ move. eyi náà bó tẹ bẹ́ẹ̀ tiẹ̀ ní ninety nine development at least bó tẹ ti ten percent á lè rí lò against America against Russia lọ́jọ́ wájú. ibi táyé ń lọ nìyẹn náà Russia gbà fún America America gbà fún Russia China na gbà fún America embassy lágbára jù yàn jẹjàba Bush yìí ọmọ ó ńbọ̀ báyà àwọn òkèdè pé amẹ́ríkà ló ní ló ní moon àwọn òkèdè ẹ̀ bá gbàyè tàwọn òkèdè ẹ̀ lágbàyè ńbọ̀ báyà pé amẹ́ríkà ló ní moon lórí ilẹ̀ amẹ́ríkà ní mú wa tí bá gbára náà ni yẹn tó ẹni bọ́dì omi lọ ọbẹ̀ kọ́ lọ sí ìta àtàwọn ọjà bọ́ ni àfàwọn ní sọ làwọn mọ̀ lọ ẹjọ́ bá tó wá lọ àwọn òkun pamisàn tó ń bọ̀ wá dé gbóhùn òkun pamisàn yọ lọ sanwó àti pẹ̀lú àwọn bísínẹ́sì kan ọ̀dọ̀ tí wọ́n máa wò lẹ́yìn níbo la ti lẹ́yìn tí ẹ bá ń lórí ti ní ìwà gan a lè jábọ́ lè lè àwọn àjẹ ìtọ́ lọ mú lọ. tó àdánwò ni a develop pẹ̀lú wáyé tí ń develop nígbà tí wọ́n ti ń kó yẹn jẹ ó ti kọjá là àwọn Boko Haram àwọn ọmọ tí òní tàbí tíìtì tí òjò ní níbi ẹ̀ńkàn kóra ọjọ́ bì kan ilẹ̀ alẹ́ ń bájà láti jọ yìí bó ti gorí òní kílẹ̀ ìfúnlá àbújá yá ẹgbàá bíi fẹ́ wà lọ. bàtàlí ọ̀yọ́ kan ní nàìjíríà wọn ò lè tẹ̀sí ẹ̀ ẹ̀tún wá sọ di ọ̀nà bẹ́ẹ̀ mọ̀ gbàkówó jẹ ibi bẹ́ẹ̀ wọn gan ẹ̀tún wá di tó pè fún yín àwọn yorùbá tún wá ń pé wọn á tún ti gbé àwọn lágbára rẹ

fakọọlù ìnàmà sáraka ya Rasulullah ó lè rí ànábi ó mà jalè lásán mà ní kọ́lá sọ̀rọ̀ ẹ lọ gbé lọ́wọ́ wọ́n bá gbé lọ́wọ́ wọlé alẹ́ kejì pé ọmọ tó à òkùtùlù òkùtùlù lásán lọ́jà ẹlọdọrọ kejì tó mọ jí àlìfà wọn bá tún abẹlẹ lẹkẹta lọsẹsẹ àmìtìlá òwúrú ẹ náà ní ẹ tuntun yìí pé àdéhùn sọsọ ẹni rárá lè ra òwúrú bí bá tún lè ra ọba tó wà lẹ́ẹ̀karò fàkọ́ lọ sùlù ẹ lọ bá àdìsí ẹgbẹ́ fọ́lì. so ìjọ́rí àwọn àbá àjọ lórí wípé bẹ́ẹ̀ ó ti lọ máa jalè jalè jalè jalè jalè tó kìí ṣe kó ti dí ìkókó pa yígé náà ni tí ìtumọ̀ bàjẹ́ la rẹ̀ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n tí imam bá rí gẹ́gẹ́ bí ìtìhàd tó fi wọ́n pa ni wọ́n jẹ́ káàdì èsì èsì gbogbo èsì àì yí òfin padà òfin ọlọ́run kò fẹ́ yí padà òfin àárín ara lálẹ́ gbogbo ọlọ́run kò fẹ́ yí padà òfin tọ́lọ́run ní yẹn bá fún lọ́wọ́ di nǹkan tí yẹn gé lọ́wọ́ kí lọ́wọ́ ẹni jalè kó tó dé bá gan ọ̀rọ̀ ọ̀run pé yọ jalè mo rò pé kí ẹ́sìn so bẹ́ẹ̀ bá ti wà dìbò nu society olójú tó tún lè ṣe ṣùgbọ́n láti àgójẹ wàá múlẹ́múlẹ́mì so wọ́n mọ̀ sí ìdí àjẹfúnni àìsọ̀gbẹ́ àdìsí yẹn àdìsí tọ́lẹ̀ ni ọlọ́run bá nìkan ní ọ̀bọ̀ mímọ́ inṣàlá ta'ala ní dárúkú tí ó so láti bẹ̀rẹ̀ pẹ̀lú bábù haddi ṣáàrí àti bayanu muskil ìwọ́n dà ẹjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ ní ìparí oṣù àbí ẹ̀kọ́ ni òun ṣe àlà ó dà ní pé àwọn oṣù ẹ̀mú ṣe sẹ́mínà òun ṣe ju two twenty four ṣé ìdí ń bọ̀ yìí èwo àná kí ni déètì òní òní sixty plus seven plus seven kí ni twenty three ẹ̀tọ́ alẹ́ yìí wí twenty two to twenty four so which we just start on Friday yọ parí Sunday so abúmbára gbòòrò àwọn tí wọ́n ń ṣètò mọ́ọ̀sì lọ́jọ́ oṣù ẹ̀ wọ́n ní sẹ́mínà lọ́sẹ̀ tó ń bọ̀ ó túmọ̀ sí pé àwa náà ò ní ní jálíkà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí.